onílé oríta èṣù nananana onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. láàdú àfàdà tọrọ epo èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe èṣù láàdú ògiri òkò ọkùnrin oríta. Mm -hmm àjò langalanga langalanga láàlú ọ̀rọ̀ èṣù tótótó akọni o àdìjàkálẹ̀ ta kété àfibidílé àsọ̀rí onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta èṣù onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. Don't come near my dwell place. Buy not around my living place. Yeah. I don't want you ever in my life. I don't wanna see you near my wife. Never, never near my home or my family. ẹlẹ́kùn ṣẹ̀jẹ̀ àdàmà kẹ̀jẹ̀ tí lára lára. onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta èṣù náà. gbogbo ẹ̀yin aráàlú ayé mi rè o. gbogbo ẹ̀yin aráàlú ayé mi rè o. àmàkù ọdún èṣù. kú àmọ́dún máa sàn wá sówó. àṣẹ. wà á ní ríjà èṣù. àṣẹ. wà á ní ríjà ògún. àṣẹ. wà á ní ríjà ògún. àṣẹ. wà á ní tinú lérùkú jáde. àṣẹ. wà á ní tòde rùkú wọlé. àṣẹ. kéwèkéwè ò ní kàn mọ́ wa. àṣẹ ṣàgbà kò ní í sẹ̀yìn àgbà. ẹ̀yin ọkùnrin ẹ máa mojú obìnrin. ẹ̀yin baálẹ̀ baálẹ̀ èkó ní ṣe yí o. àṣẹ àwọn apẹ̀tẹ̀ bí ẹ̀yin àgbààgbà obìnrin ẹ máa ṣiṣẹ́. àṣẹ. ẹ wá rí gbogbo ẹ̀yin ọ̀sọ́rọ̀ ọkùnrin obìnrin tẹ̀ ń wọ́kọ tẹ̀ ń wá. tẹ̀fẹ́ máa tú sí i. bọ́dún bá dun àní nǹkan àjọ̀dún o. bẹ́ẹ̀ni. omi rèé o ìtápé. bẹ́ẹ̀ni. ìrọ́pé ayékùnrin ayébìnrin aláwìroko aláwìrodò ẹ̀yin àgbọ́dẹ̀dẹ̀jọ́ mẹni ẹ ti o omi rèé o tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá. bẹ́ẹ̀ni. adiba fún olú ọ̀tún bàbá yóò fomi tútù táyé olú ẹ̀rí tó yẹ. tútù dódó nínú ilé olú ẹ̀rí ègbóná ilé ìwọ ò gbóná. àṣẹ. àṣẹ. àṣẹ. ẹ mú mi èsù ẹ máa gbé èsù dágùn máa máa ṣe mí. ìpera rẹ̀ èṣù. <laughs> bẹ́ẹ̀ ni. tó ọtí rèé o. bẹ́ẹ̀ ni. ẹni ọtí kan ètí àlétí. ó ti tì. ẹ torí pé ẹni ọtí kan ètẹ àlétẹ. tẹ́tẹ́ ń tẹ́ àwo tẹ́tẹ́ ń tẹ́ tẹ̀tẹ̀ ń tẹ̀ àwo tẹ̀tẹ̀ ń tẹ̀. bẹ́ẹ̀. òní ni ń bá tẹ ifá ọ̀jẹ́. ọ̀la ǹbátẹ́ òrìṣà lọkọ. bẹ́ẹ̀ ni ó kọ. adífáfájé ti ya ọba. ajé ilé wa <laughs> ìwọ ni ìyá ọba nínú ilé tí mo wà ajé wọlé ajé irisẹ irisẹ ẹmutí ẹmutí ẹmutí lọ ẹ jẹun lọ. tó epo rẹ o òkú fún ẹyìn níbẹ̀ ifá ló lè korere ẹbùn epo rẹ rèé sùn. wọ́n fún ẹ ìrísẹ̀ ìrísẹ̀. obì. aṣọ àlá wa epo ò ní dà sí. àṣẹ. obìnrin o obìnrin o ayékùnrin ayébìnrin ọmọdé àgbàlagbà obìnrin o ẹ̀ta táwọn èyí ń tẹ̀gbẹ̀rí o ẹ̀ bẹ́ẹ̀ bá rí ẹ wí bẹ́ẹ̀ rí ẹ gbà lọ́kàn èso ọ̀dàrà láàárọ̀ yè àtọ̀pọ̀ ọ̀bánga òbúngú mm. mm. ẹlẹ́sẹ̀ kan àbúngú <laughs> ọ̀làjò ọ̀bọ̀ lóòjọ́ ọ̀rẹ́ ẹ̀kùlé ọdún kẹfà ló tó dé ọgbà fún wa o. ó járe bàbá. kó tó tówó yí àmọ́dún ojú ò pé ẹsẹ̀ ó tún pèlè. ṣe é rí ọ̀rọ̀ èṣù tí àwọn oníròyìn bá wá òrìṣà lè ṣu láàlú òfin rí oko bẹ́ẹ̀ ni àwọn tí òrìṣà dá tí òrìṣà òkè dá lọ́nà àrà là ń pè lórìṣà ìkẹ́ pàtàkì nínú wọn ni èṣù yìí jẹ́ adá Ọ̀rúnmìlà sókè ègẹ̀tì iṣẹ́ ìgbàlà ní í ṣe iṣẹ́ àyẹ̀wò ní í ṣe adá ògúnṣòde èrè olùlànà ni alágbẹ̀dẹ àkọ́kọ́ ni aworin tó rin rọ òun náà ló ní láàdì tí wọ́n bá ń pè mọ bá láàdì lárọ́ mọ máa pété kó mọ̀jà tí irúgbà arọ rẹ̀ dá gbẹ̀dẹ Ṣàngó kò so ládá sí ẹ̀dùn ní fi ń ṣiṣẹ́ tiẹ̀ tí ẹ wá rí sùn ọ̀dàrà yìí gangan gangan gan òun lọ́dà bíi agbódegbà òun lọ́dà bíi alárinà òun lọ́dà bíi ọlọ́pàá láàrin àwọn òrìṣà àti elédùnmọ̀rì. àwọn òrìṣà tí wọ́n bá ta sí àgẹ̀rẹ̀ tí wọn ò bá ṣe ń tẹ́lẹ̀dùnmọ̀rì fẹ́ èṣù ọ̀dàrà ní máa yín wọn ní èékánná ní máa rojọ́ wọn wájú elédùnmọ̀rì. yóò bùtù wọn yóò bùtù wọn. ibi tí èṣù ọ̀dàrà tọrọ sí ti ń gbé ni wọ́n ń pè ní Kétu. Hmm. Kétu sá. Kétu bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. Kétu Lagos state sá ẹ kọ̀ kí ní bẹ́ẹ̀ jàre kẹ́ ní kéètùká tó dé kòròdú. ibẹ̀ wọ́n sọ kéètù kòròdú. rárá o ẹ mọ̀ dá lóhùn o kéètù ìgbà àwáṣẹ̀ ni. ìgbà ìwáṣẹ̀sà. kéètù ayé ìjọ́un èkó géètì e ìmọ̀ jẹ́kù. ṣé ẹ wá rí sùn ọ̀dàrà tá à ń sọ nípa rẹ̀ yìí ọkùnrin ni tó sánsán tó dáa tó sì lóbìnrin. bẹ́ẹ̀ ni sẹ́ni ibi tí wọ́n dé òun ibi tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ò parọ́ dé èṣù ń gbádùn. <laughs> Ah, èṣù jẹ kùgú ayé sẹ́ẹ̀dì ẹ mọ̀ gbọ́ orin kan tí wọ́n máa kọ pé èṣù bèlèké ń sọ mọ́ndé yìí o èèwọ̀ alálẹ̀ èṣù bèlèké ń sọ mọ́ndé yìí o òun alálẹ̀ òun alálẹ̀ òun alálẹ̀ <laughs> tí ó sì yẹ yín kò sí tí èṣù ẹ e ṣe sẹ́ẹ̀dì ìyàwó èṣù gangan gangan òun ni à ń pè ní ṣèdíbèlèké <laughs> èṣù mọ́ kù rírì ìmọ̀ fì rírì ìmọ̀ jà sọ́tún ìmọ̀ jà sósì èṣù ń gbárùn kò sẹ́ni tó ṣò lè fọ́ lẹ́nu ṣé irú ìyàwó àtọ́jọ́ kò lọ́kàn tí wọ́n dúdú sí ẹ̀ ń dán yìí <laughs> tọ́wọ́ èṣù bá ba pure water wọn èṣù ó sì mú yóò fún pure water báyìí yóò fà fín yóò fà para yóò fà kóró yóò tún kù <laughs> pure water kàn bẹ́ẹ̀ ni pò <laughs> èṣù ń jayé gan èṣù tún ń jẹun ó ń gbádùn gan ni o sẹ́ẹ̀rì èṣù ń jẹyìn àtòsíkí tó dọ́sọ̀ tí a bá rí apá kún àbápá òkété àbápá ọ̀yà tó ṣe báyìí lórí iyán ọ̀dọ̀ èṣù lẹ́ẹ̀tì bá èṣù máa ń Mr Big. Ah. Ah. Ah. <coughs> àlésù sí ayé jẹ. ẹ mọ̀ dá lóhùn o èṣù yẹn jẹ gbogbo ètí ń wí fried rice jollof rice Mr Big ń ó ní tẹ́sù máa jẹ ó sì ní tẹ́sù yẹn jẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn òòsàn olóúnjẹ ẹnì kọ̀ọ̀kan wọn ó sì ní tí wọn jẹ ṣé ẹ wá rí èṣù tá à ń wí yìí téèyàn bá ṣe ń tí ọ̀dà tá a bá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ sí èṣù a máa fojú wọn polẹ̀ o ìgbà tẹ́sù bá ń bínú là ń pè lésù èbìtà ṣùgbọ́n tí èèyàn bá wá ń fẹ́ ajé o ọmọ olúùgbé ní okùn ọmọ olúradà á wà á rọ èso ajé fún un ajé wẹrẹwẹrẹ ọmọ wa aya rere ọmọ wa ọmọ rere ọmọ wa á máa kọ́lé mọ́lé á máa rọkọ̀ mọ́lé ìlú ọmọ dòyọ̀gbà á wà ní èso ọ̀daranú. ẹ ẹ wo iye kẹsẹtì ẹ dákọ̀ gbé kínní kẹsẹtì kẹsẹtì pé kẹsẹtì yìí ti tán ó sì lè ka ní ti ń bá sọ ẹ béèrè lọ́wọ́ bàbá eléré o ó sì lè ka. bẹ́ẹ̀ni sọ wà sàn ó lè ka ẹ mo ti ẹ̀ ti nínú gbọ̀nyìn pé yọ̀ọ̀ka ń tẹ́ mú wá pọ̀ sẹ́rí <laughs> irú èso tí ẹni máa ń ṣe dáadáa fún yẹn irú rẹ̀ lèmi yàn láàyò lèmi fẹ́ àtẹ̀mí àtìdílé mi irú rẹ̀ mo fẹ́ <laughs> mọ́tẹ́lómi o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi mọ́tẹ́lómi o dandan mi mo fẹ́. ẹ kó o látàárọ̀. ó jàre ọmọ yìí. èmi ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá olóye. ẹ jọ̀ọ́ kí ni àǹfààní èṣù bíbọ fún àwọn aráàlú yìí. <laughs> ogun atọ ẹ ń bẹ. sórí eré ìsàwòmọ́ ló gbọ́ àtọ̀ fún mm-hmm. ìsàwòmọ́ sọ̀rọ̀ lọ. o ṣe fún àkèésí mm. ẹ̀hún sórí tọ́dún èṣù bá dé báyìí mm. Ah, mm. <laughs> ìlú wa iná ó máa ń kọ́kọ́ kún àlejò máa ń wọlé gbogbo ọrọ̀ ajé wa àwa bẹ̀rẹ̀ sí gbèrú ìlú a máa dùn dín dín dín. ẹ̀yin pàápàá jùlọ bó bá di àsìkò ọdún báyìí hmm. eh, gbogbo àwọn òtẹ́ẹ̀lì wa gbogbo ẹ̀ kò lọ níbi bá <laughs> ọmọge wa àdíwá rójú kankan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ni àwọn ọmọ bí wọn kéékèèké ẹlẹ́sẹ̀ sósòsò àdírẹ́nì kankan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ni tìlú àmà dùn wọ́n ti pin ara wọ́ bẹ́ẹ̀ni hmm. àwa lóye gan <laughs> àwa lóye gan àkìsúlé wọ́n mọ jọ̀ ń jẹ lọ bẹ́ẹ̀ni sáwà <laughs> lóye sáàsúlé ni sáwà àsúlé àkìsúlé sáwà àsúlé lálẹ́. ẹ eh, wọn láwọn olóyè lóye súlé lọdún bá dùn tán dáadáa àní súlé igun mímọ lẹ wọn pagi. kí ló máa la pagi lọ bí àrírà. Eh, èébà gbogbo ọmọ wa ẹlòmíì gan lẹ́yìn ọdún wọn kàn gbóyún mọ́ta. bẹ́ẹ̀ ni oyún ni oyún máa ń tẹ̀ lọ́dún ni oyún ló tẹ̀ lọ́dún. bàbá sà ẹjọ mo máa ní ìdórúkọ yín bàbá olóyè sà for reference purpose sà. ẹ kò sí ìyọnu ẹ kọ ìṣúlẹ̀kẹ̀ rẹ mo ti ní kò trust mi lẹ́mi tó jẹ́ pé ti bá máa dá company tèmi sílẹ̀ ilé tí ọ̀fẹ́ ni màá pè lẹ́mi tí mo ti pile up everything wá gbélé gbọ́. bẹ́tà tọmọdé bá ṣẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ ẹgbàkẹ́gbà la fi ń nà tí àgbàlagbà bá hùwà àbùkù tàbá kan lábùkù kò léwu so it is high time we turn the table around a ti dúró pẹ́ jù lórí ọ̀rọ̀ yìí the news has to fly on Monday. Yeah, no problems. Hmm. Tá a bá ṣe kàfúkà, kò ní dẹ́kun ìkànnì ṣíṣe. Bẹ́ẹ̀ ẹni bá ṣe ohun kàyéfì, tá a bá fojú ẹ̀ hàn sí gbangba, kò lè wọ̀. That is why we are called the eagle eyes. Àwòdìbàlẹ̀ òrùlé. Ojú tó lé, ojú tó kó. Please get back to work. Okay. All right. Oh, baby boss, eh? alva ṣérò yìí ń lọ ṣadé news is on the fly in your monday morning. Kilo kí Because the data mọ́ náà o data ti tán. nígbà wo sígbà data to ti sáré lò tán kí ló fi Just hmm. mo fi jẹ búrẹ́dì ni jẹ́ data tó bá sí data kò sí nǹkan tó fẹ́ o digital world la wà o ẹ̀yin lẹ Oh o baby baby pẹ̀lẹ́ Oh baby baby Oh baby baby. sá. ẹ kàárọ̀. wọ́n ní ẹ̀ ń béèrè. ṣé that's correct. òótọ́ Tony. mo fẹ́ rí yín. ok mo ń mind. Shall the loss of his All right, no problem. gbìyànjú àti ṣe ó ṣeé ṣe kó ti dọ̀run kó tó fura ẹnikẹ́ni ò kí ń gbéná wojú ẹkùn tiwa o ẹni tó bá gbéná wojú ẹkùn wa a kó tọmọtọmọ ni àdẹ́kẹ́ ní kéèyàn máa tẹ́tẹ́ as long as tó bá ti lè da inú gbogbo ẹ̀. sà kò yé mi. oh <laughs> ọmọrànbí ni ọyọ ni ẹ oh. ó dẹ̀ yí ọmọ tó sunkún ó yíyẹ náà tó rẹ̀ that news must not fly on Monday tí o bá fẹ́ farapa ó yẹ ṣe yé mi sìn. ó ti yé. bẹ́ẹ̀ ni sá ó ti yé mi news yẹn kò ní fly mọ́ ní ní monday. do the needful. do the needful. ok ok sá ẹ jọ ẹ jọ sá ẹ jọ sá. nítorí ọmọkùnrin mi yìí ò yé àbẹ̀sì mi excuse me excuse me hello. Ṣadé. yes Tito. Um, news di afẹ́fẹ́ fly monday yẹn kò lè fly mu jọ delete ẹ. kí ló ṣẹlẹ̀ mo ti pile up everything. delete ẹ delete ẹ sísì jọ ok mo ti ṣe báyìí sọ́sì. ṣáde kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ti tó ni ó ní pé kí n delete major news ta fẹ́ fly njọ monday. but why. i don't know. ẹ ẹ ìwúlò wa lè tó bá ẹnu ẹ ìwọ náà not delete ẹ̀ náà control plus d is equal to delete ẹ̀ ọ̀nkọ́ ló company kí n wà láì kí n tiẹ̀. kí n delete ẹ̀. ọ̀fọ̀ ah, àníkòtẹ́ control d. you know what I always like an obedient servant like you. yes sir. <gasps> don't do what your family will regret. okay sir. goodbye. Okay. hello olórí mo ṣe kúrò lọ́fíìsì ẹ̀ báyìí báyìí mo lè ti kì í nílọ àmọ́ inú mi dùn fún ọkọ gbogbo ohun tí mo kì í ní ìlọ fún ó ti bẹ̀rẹ̀ sí kọ́rẹ́tà rẹ̀ ó dẹ̀ ti ṣe the right thing I can assure you of that ah <laughs> òun náà ti mọ orú àwọn tó pàdé ó ti mọ̀ pé iwájú ẹkùn wa iná ẹ̀yìn ẹkùn wa oòrùn mo jẹ́ kó mọ̀ yìí pé <laughs> tí àgbàrá ẹ̀ bá fojú di kúlẹ̀ tiwa odò àgbé e. <laughs> àmọ́ ọ̀nìṣẹ́ ẹ̀ àní jẹ́ kí ó sú wa láti bá a trailer you know a sì máa really máa monitor ẹ̀ kó má bàa ṣe kọ́mọkọ́mọ so for now máa sọ fáwọn boys kan ṣe tari o kọ́ máa ti ṣe kankan àmọ́ tó bá mess up máa ní kan strike. all right olórí no problem i'll see you soon <laughs> all right baba. wàhálà ti tó pọ̀ lónìí o. ta ló wá ń sọ fún ọ̀yọ́ ọ̀rẹ́ ọ̀yọ́ náà gbé kọ̀lẹ́. ẹ ló ti tó. ẹ ló ṣọdí. news yẹn ṣé ṣé o ti delete ẹ. ah èmi ti delete ẹ. báwo ló ṣe máa delete ẹ ó yẹ kó mọ̀ pé mo wà under duress ni kí ló ń ṣe náà in fact kò lè fly monday mọ́ ó ní láti fly ní ọ̀la which is sunday èmi ò fẹ́ mọ̀ no no no no mo fẹ́ mọ̀ ẹ ní láti wá bẹ ṣe máa recover ẹ̀ and that's it ah wọ́n lè ṣe wọ́n sọ pé òjò lè ti. hey mo mà dáràn o. kí ló ṣẹlẹ̀. ah ó ní mi ìbá ti má delete news yẹn bóun wà under duress ni. Ah, ṣé wọ́n delete ẹ̀ ni mi ṣe ní delete ṣe bí wọn lọ sọ fún mi lẹ́ẹ̀kan pé kí n delete ah, ẹ. ọ̀pẹ́ àníkò tọwọ́ bọ̀nà wà tọwọ́ bọ̀nà kí ló tún máa delete your news bá yẹn tó dẹ̀ kó wà confidential stop ẹ̀ náà. Ah, fẹ́mi mi láìkì bóyá máa ń sọ̀rọ̀ o mi láì bóyá máa ń sọ̀rọ̀ o. máa bẹ̀rẹ̀ recover ó yá ń trash. ok then ó ní pé a gbọ́dọ̀ fly ẹ̀njọ sunday pé kò gbọ́dọ̀ di monday mọ́. Ah, ọ̀rẹ́ ti tó news máa gbé jáde ẹ̀sìn ìjọba àwọn ìkẹ́ post ẹ̀. bí sùúrù àló ní pé ká má fly ẹ̀ ní monday mọ́ pé ká fly ẹ̀ sunday. news rèé ó ti rẹ́dí ẹ fly ẹ̀ ẹ ṣe. oh my god ṣáàṣáàdì. o tún gbé ẹ eh, system lọ ẹ̀yà bíi ìfọ́ni kí ló tún fẹ́ kí n ṣe. àṣẹ bọ́ọ̀lù sọ fún mi pé àwọn ní ká post news kan níjọ sunday ó tún wá ń bí mi lọ hmm, kí wá bí kí wá post ẹ̀jọ̀ sunday kẹ́ lè pa mí síbi ṣáà sọ fún ọ̀gá send data ẹ̀ ẹ̀ ọ̀yọ́ lẹ́wà o wọlé kọjá lọ ọlọ́jọ́ wẹ́wẹ́. kọ̀ọ̀kan lù í. Ah, ẹdùnà ṣé bí èèyàn ṣe kú náà nù. Ah, ọ̀rẹ́ mi ọ̀gbọ́n yẹn kú ni ọ̀ bí ọ̀sẹ̀ kú ni ọ̀ ẹ ti àfẹ́ gbọ́ ṣé àdí bí ọmọ ìṣekú yìí àwa láàrin ara sọ ojú ọ̀run mi. Hmm. Ah, bákan ní bá lọ bákan ní bá lọ ara máa ma sọ ojú ọ̀run máa mi. ẹdùn ẹyọ olóye ládùúgbò nǹkan tó mọ̀ ṣe fún lù í. gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ hmm. lóòótọ́ a mọ̀ pé ìjọba ìpínlẹ̀ yìí ó jìnnà sí ìlú ìdí ẹ̀. ẹ ṣe o ẹ ṣe o. àmọ́ lóòótọ́ o kì í ṣẹjọ́ àwa náà o omi ló pọ̀ jọ kà lọ èyàn ṣáà ti dìbò fún wa lọ́tẹ̀ yìí èyàn gan mọ̀ pé tìsín yàtọ̀. ọlẹ́gbọ́n ẹ̀yin olóye o. ah bóò ni ọmọ olóyè ọmọ alálùbáríkà rẹ. ọmọ ìdè. <laughs> ó ní dààmú. ó ní rìn lọ. lágbára ọlọ́run ọlànà bí ọjọ́ ọlọ́run. sẹ́rí ọ̀nàrẹ́bù gbogbo tẹ́ ẹ ti ń sọ látẹ̀ẹ̀kan à ń gbọ́ tòótọ́ a lè pa àgbọ̀ àmọ́ sóòótọ́ ọ̀rọ̀ dé kábàrà wa sọ hmm. bí ṣe ń gbé tí ọ̀tún wọlé ní ń gbà tó sí bọ́ta ọmọ lè tó túmọ̀ sí pé kò ní túmọ̀ sí ara rárá ni o. àmọ́ nígbà tí ọlọ́run àbá ṣe ọmọ ìlóde yìí olú ọmọ ìlú wa bẹ́ẹ̀ ni ọmọ alálùbáríkà bẹ́ẹ̀ ni gbogbo tó bá kù lẹ́nu yín tẹ́ ẹ sọ ẹ sọ lójú rẹ̀ ẹ sọ lójú rẹ̀. ọ̀nàrẹ́bù èwo ni hẹ́ èwo ni hẹ́. àbí bí ẹni tí ń tẹ̀sí irinṣẹ́. bí yẹn bá mẹ́sùn kú òdì gan-an ó ní bí ó ṣe bóde sọ̀rọ̀ àwa lẹ́yìn bá sọ̀rọ̀ lẹ́yìn pé ẹ̀ẹ́m tá a sọ ọ̀nàrẹ́bù ẹ ti rí pé olú ọmọ ti wà ń jókòó ẹ wàá mọ̀ ṣe fẹ́ parọ́ yín mọ́ èyí sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni ọ̀dà àwa ti jókòó bá ti jókòó o ẹ mọ̀ tì wá lọ sí fírí irọ́ o bíyàn bá dé pé ọ̀rọ̀ ọ̀kárè ọ̀rẹ́ èrèrè méjì five naira ọ̀ká náà ṣe é súnmọ́ ni ẹ mọ̀ tì wá lọ fírí irọ́ à ń gbọ́ ẹ mọ̀ parọ́ yín sọ. actually actually kí ni ṣé ti ọ̀nà tẹ gbogbo ẹ̀ tí ẹ gbé fáwọn tó wà competent ni tọ́nà rí gbàkúgbàkú àbí ti transformer tẹ promise wa tí a rí transformer ṣojú òtí ẹ̀ tì í ni ẹ tún ti fẹ́ gbá àwọn ìbàlẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀ ń ṣojú àánú àbí tẹ bá wá yóò tán sìn irú wa ò ní lè bá yín sọ̀rọ̀ ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kún àpẹẹrẹ ẹ má bínú tó bá dàbí òwe. <laughs> ẹ̀yin ẹ wo bí ẹ wojú èmi dáadáa báyìí tí ó wo èmi mo kàn jọ èèyàn ni o mi ò lójúmọ́ láìkó o ẹ wo gbogbo tí ìjọba ní kí wọ́n sọ fún wa yìí ó dùn gbọ́ o ṣùgbọ́n tó bá ti jáwé pé bóyá ìjọba wọn ní pèsè ajílẹ̀ tá a máa fi ṣe oko fún wa kò síbò tó bá ti jáwé pé omi ẹ̀rọ tó mọ́ garaga hmm. tí ó ṣe àwọn bọ́ọ̀ alábùradì tínú hmm. táǹkì ti tú tí ó bá ti sí yẹn kò síbò jẹ́njẹ́ kó máa yẹ yín tó bá ṣẹlẹ̀ pé gbogbo àwọn tó jẹ́ àwọn àlùmọ́ọ́nì oko bí àwọn èso tá a máa gbìn nǹkan kan hmm. tí ó bá ti ní sí kò síbò ìtó máa wá parí parí gbogbo ẹ̀ pátápátá parí parí gbogbo ẹ̀ òun ni àdá hmm. àdá tó mú ṣọṣọ kó lè ṣọ́ọ̀kù fúnra ẹ̀ ènìyàn lómi ṣàtọ́kù fún. máa bọ̀rọ̀ jẹjáre èyí mi ò ní fàdà aṣọ kò mọ́ ní ìsìn. àbí katakata ló fẹ́ wí balẹ̀. ó sori ọkọ mélòó ló lè dá ọkọ mélòó ló lè dá ànábì ló ní sẹ́ okó da ọlọ́mọ jẹ́ ràn wọ́n da ṣé wọ́n tún fẹ́ràn dá kọ́mítà àgbà kò sí bò ẹ ẹ wo ẹ̀yin olóye ẹ̀yin náà ní wàrán ẹ lọ rè bá olú àwo ẹni mo ní bí mo bá fẹ́ sin ọmọ yìí ah pẹ̀lú gbogbo tọ́mọ yìí ṣe fún ọmọ yìí ah ẹni mo ní wọ́ọ́rọ́ ni kí wọ́ọ́rọ́ ọmọ yìí ni bẹ́ẹ̀ ni mm. ẹ dákun ẹ bẹ́sàfíà. ṣe jẹ́jẹ́ yes ma ṣó ti gbọ́ mo ṣe sọ fún yín àti wọ àti ọ̀rẹ́ rẹ. ẹ ṣe máa. bọ́lá ti tó fọláṣadé. ìyá bọ́lájí ẹ bá kú jọ́wọ́ ẹ̀ka. ọjà rẹ sí adá rẹ dé. nígbà wo làwọn ọmọ ìdẹ́tẹ̀ sọ fún mi. ìyá bọ́lájí. àfi wípé ẹ̀ mọ báwọn ọmọ sì ṣe rìnrìn wọn. wọn ò wí fún mi páwọn ń bọ̀ òun kàn déédéé ní wọn kúlẹ̀ náà ni. ẹ ọkà rẹ ọkọ mi ẹ kárẹ mọ rìnnà yé o ẹ kárẹ ẹ kújọ mẹ́ta mọ. àwa nù. Ah, bọ́lájí ń kọ́ mà ó ẹsẹ̀ kàwé mẹ́wàá rẹ̀ tán ni. kí wàá ló ń ṣe ń sìn mà. bọ́lájí mọ̀ ń bẹ lóko nígbà tí ò ságbára mọ́. oko bẹ́ẹ̀ bọ́lájí bọ́lájí is very brilliant na báwo lẹ ṣe máa ní kó wà lóko mà ẹjú kó fọ́dà mọ́ ọ mọ́mì ẹ jọ̀ọ́ màá fún yín ní nọ́mbà mi ẹ bá mi fún ẹ ní kó pè mí ó ní láti padà sí school. àwa ni ọmọ san owó náà bó ṣe máa bẹ̀rẹ̀ tó máa parí agbára ọlọ́run máa kà. Ah, ọmọ bá ń sanwó rẹ̀ ah, kò sí ọkọ mi mo dúpẹ́ o ah, ìwọ náà ra àánú gbà àmọ́ láti yẹrí ṣé o mo dúpẹ́ o àdúrà wo gbà ìkan náà gbogbo wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ gbogbo wọn pa. àbí àbí o ẹ ṣé o bó wà ní bọ́ọ̀lù lọ báyìí. nílé o. ó dá mi lójú ni. ẹ̀ǹdẹ̀ mọ́ bàrà jẹ́ bí o. ẹ mọ́ bàrà ẹ mọ́ ẹ mọ́ bọ́. kí ló ní mo rà nígbà wọn tí mi ò sọ. ẹ rí ìyá wa ẹ wò ló balẹ̀ wọ́n ní ká ṣe ń pẹ̀lú wọ́n ní kẹ́ ẹ kú àmúmọ́ra o wọ́n ní ká wá bẹ̀yìn kẹ́ ẹ túbọ̀ tẹ̀ mọ́ra. ẹ kó àtẹ̀mọ́ra ọlọ́run bá wa fẹ́ wọ bẹ́ẹ̀ àní yíyó rẹ̀ ẹni tó sì lọ ní ọlọ́run bá fún un lọ́wọ́ tẹ̀sáfẹ́fẹ́ yìí. bálẹ̀ wá ní kí n jẹ́ kó di mímọ̀ fún un pé ẹ mọ́ rò pé ìdílé yìí nìkan lọ̀fọ́ sẹ́ o. bẹ́ẹ̀ ni pé ọ̀fọ́ sẹ gbogbo aráàlú pátápátá pé kí wọ́n gbogbo wa wà. bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ ṣẹlẹ̀.

tó akọ́dá ayé ìbá o àṣẹ̀dá ayé ìbá o ìbá ẹ̀yin tó nílé ayé o bàbá mi ìbá rẹ o alásìkò ìbá yín o bọ́lá ti tó n ò pé ọkú n pé àrùn o mo pè ọ́ kó dìde kó ọjà ní o kó dìde torótoró kó dìde tìjàtìjà gbogbo ẹni tó bá pa ọ́ tó bá ṣe pọ́kùnrin ni kó o pa olúwa rẹ̀ di o tó bá ṣe pọ́bìnrin ni kó o pa olúwa rẹ̀ di o tó bá ṣe pẹ́yọ ènìyàn ni polúwa tó bá ṣe pọ́wọ́ ni wọ́n kọ́ ọ pa wọ́n lọ́wọ́lọ́wọ́ o ọ̀wọ́ nìkan kú o ọ̀wọ́ lè rùn kú ọ̀wọ́ láládì kú o ọ̀dọ̀wọ́ yín o aṣọ pupa rẹ̀ rèé o kì í bòkú ọ̀sà àfirú ọ ni o máa da gbogbo ẹni tó bá pọ̀ máa dà wọ́n láàmú ni o ọ̀dọ̀wọ́ rẹ̀ akínníjà akínníjà akíjà wọlé òjògbò ńlóró ẹ̀yin lẹ̀ ṣe tí aṣọ mú hánhánhán ẹ̀yin la sáré nù tẹ̀tẹ̀rẹ̀gbò mọ́ farapa ìgbà tẹ̀ ń bẹ láàyè èèyàn wọn èyí lọ aṣọ pupa fún yín ìgbà tẹ̀ ń bẹ láàyè èèyàn wọn èyí lẹ́yìn dúdú fún yín ìgbà tẹ́ ń bẹ láàyè èèyàn wọn èyí lata kurubúsú fún yín wọn èyí lobi ẹ̀sùn fún yín o ẹ gbéra ńlẹ̀ báyìí ẹ wá kúnbọ́ láti tó lọ́wọ́ o kó dòró kó dìjà. ẹ̀yin ọ̀rẹ́ mi dìde torótoró kó dìde tìjàtìjà ìṣẹ́jú ọ̀run ọ̀gbọ́dọ̀ jílá ìrètí obìnrin rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kan ọmọ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ òdi ọ̀run ọ̀gbọ́dọ̀ fojú kẹwọ́rọ́ dẹ ní àyè ọ̀gbọ́dọ̀ délé Olódùmarè àkùkọ ọ̀tàgàlàjà tí ń bẹ lóde ìsálayé ìkọ lóde ìsálọ́run ẹ gbéra lẹ̀ parapọ̀ báyìí o ẹ wá bọ́lá ti tó ẹ wá ro lágbára o ẹ wá sọ dèrò báyìí hmm. èmi kí mo fún ọ lépo ẹni ọ̀pọ̀ ló fún ọ lépo báyìí ọ̀pá ni títí títí tí epo pupa yìí tí ó fi di funfun o bọ́ọ̀ bá tí ì rí pa ọ̀ gbọ́dọ̀ sinmi o aṣọ pupa ìbòkù dọ̀run epo pupa ìbòkù dọ̀run bí wọn bá tan òkú jẹ tán wọn padà lẹ́yìn ni Hmm. mo rú ọ̀nà dìde torótoró kò dìde tìjàtìjà má lè sùn o rékòtò lẹ̀ dìde dìde gbéra mọ̀ sọ ọmọ àlè o ọmọ ọkọ ni kò ṣe o alásìkò ẹ̀ fàṣẹ sí o ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ yìí bàbá mi òkéde yìí àkànmú ìbà rẹ o fàṣẹ sí o bó o ṣe ní ìmọ̀ àṣẹ mo ṣe yìí o kó rí bẹ́ẹ̀ o. Hey! Alaba, ewu ń bẹ lóko ló ń gẹ ló ń gẹ fúnra ara ẹ gangan ewu ni èkúrú ti fẹ́ tèyí ní fàǹfà wọ́n ti fẹ́ sọ bọ́lá ti tó di ẹrù jẹjẹ mọ́ wa lọ́wọ́. bọ́lá ti tó ẹrù jẹjẹ bọ́lá ti tó bíi báwo ṣẹni tí ò tó wojú ẹni lọ́sàn-án ó wá fẹ́ dènà deni lóru ah o fẹ́ tún ikú ẹ̀ kú ni o. yes lẹ́lẹ́kejì. àtúkótúkó ẹ̀ fẹ́. ṣe fẹ́ gbọ́ hmm. máa rù lè wọ ẹrù o tóyìnbó gan-an bá rù ọrùn á yes wọn ò gbọ́dọ̀ sí o bó lórí ṣe sọ. olórí kí wàá ní ṣíṣe. kò sì sí kò sáì ṣe atọ́nà náà ń pè ní ìpè ẹ wá tó olórí. jẹ́ kí n pè dáhùn. hello. kí àdúrà wa kí ó tẹ̀lé iṣẹ́ rere rẹ arábìnrin wa ọ̀wọ́n a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù sùn rẹ o. fẹ́rin erin sunkún pọ̀hàn lọ́lá o òrìṣà ló bù gẹ́rẹ́gbẹ́ fẹ́rin àpáta kò rí awọ ẹ̀fọ̀n tí fẹ́fẹ́ fọ̀n ẹ̀fọ̀n sunkún pọ̀hàn níyì òrìṣà ńlá sẹ̀rẹ̀mọ̀gbọ̀n ló buyì fẹ́fọ̀n orí lọ níṣe abokun mọ̀ lọ́jọ́rọ́jọ́ àjàǹkọ́lọ́kọ́lọ́ ìfẹ́ tọwọ́ rẹ̀ múrẹ́ àrùn a máa fẹ́ tọwọ́ ẹni ẹlẹ́ni jẹ àdífáfọ̀ ni òlàkà ìṣú etí ó fẹkùn méjì bọ́rí nítorí ajẹ́ bọ́lá ti tó gbéra gbéra fìí ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kó gbé ọ dìde ó yá gbéra gbéra gbé gbé. bọ́lá ti tó àjẹpọ̀ ni mo pè lónìí àjẹpọ̀ ní ti gbé tátàn bá bímọ ń pọ̀ lẹ́ni tọmọdé bá sọ náà sẹ́nu dandan ni kò pọ̀ tẹ́sìn tẹ́sìn lẹ́ ń wí ẹ̀ wí tí málángànà ìbá wí tí málángànà ẹjọ́ wọn ìbájàre o adébáfẹ́ lọ́jọ́ ẹranko ọ̀nà rẹ̀ kákó ọ̀nà ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì tí kọ̀ọ̀kọ́ ọ̀nà ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì tí kọ̀ọ̀kọ́ ọ̀nà ilélélélé èsì tí kọ̀ọ̀kọ́ ọ̀nà ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n ó yà pọ̀ gbogbo tí wọ́n bá fi sí ọ lára gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí agbára pọ́kálẹ̀. <laughs> fẹ́ sọ̀rọ̀ agbá akéde bọ́lẹ̀ ìdá fẹ́ sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ bá kọ́ ya ó pàṣẹ fún ọ kó padà síbi tó ti wá kó sùn sùn gbalaja. yóò báyé ẹni tá a bá bí lọ́jẹ́ tí ó bá máa wò. kí ló tún kù. ó ti di oúnjẹ fún àwọn ẹja. <laughs> hello jaguar bólúwà olórí ni kò wá palẹ̀ ẹran ẹ̀ mọ́. wọlé béèyàn bá jẹ orí àwọn tó bá débi wọlé wà wọlé wà wọlé ẹ wọlé wọlé wọlé wọlé wọlé. eré ìdá o. ẹ ah, ah. ń sọ̀rọ̀ báyìí òkú tí ń bẹ́ẹ̀ ta ẹ̀pọ̀ gbogbo ti fẹ́ yọjú sáwọn eléyìí. Ah, bàbá ẹ kò bu ìkún aka ẹ mọ yọjú nígbà tẹ sọba ọba ní <coughs> ìrókù. ọba ní kí ìrókù àtẹkù àtẹkù ọba kì rí ṣùgbọ́n wú ẹ lè ń rí. ẹ kò yé mi wọn mo bá ṣe fẹ́ sọ̀rọ̀ yìí ẹ wo ẹyọ olóyè ẹ tiẹ̀ là ń lọ́yẹ̀ orí mi ò tiẹ̀. ẹ wo bí mi tiẹ̀ ti ń ro olóyè tó gbọ́ mi kò kò ń ṣe mí bíi kémi ọmọ sùn lùlù lálẹ́. Ah, ah, ah, mm. ẹ ṣe ń ṣe báyìí dákun tó bá kú olù ní ṣe èmi nìkan ló fẹ́ kí n wà lù ní. ẹ wo bàbá tọrọ bá ti débẹ̀ bó ṣe ló bẹ délẹ̀ yìí èèyàn máa ronú bákan méjì ni o. ẹrù ìgan ẹrù ìjẹ ẹrù àgbà ni ẹ̀yin lè àgbà ni o ẹ̀yin lè máa gbé ẹ̀yin wo lóye ẹ káwọn gba ọ̀nà tó jáde sẹ́yìn ká máa lọ tiwa. ẹ ẹ wá iyọ ẹ mọ̀ ṣe báyìí àkì bá ní ajẹrí òkú tí ń bẹ́ńtà yìí pọ̀ ẹ mú ìjà ṣe báyìí. bàbá ọlọ́run bá yín gbẹ́rù lù. Ah! kò sí dágbé ń balẹ̀ ẹrù náà ní balẹ̀ ẹrù ó jágbọ́dọ̀ tiwa. má bínú ojú yín tí mo wọ yóò fà ní mọ́ra ní sá. Ah. ǹbá máa rẹ́rìn tẹ̀lé àbí kí n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn tẹ̀lé láì ṣe wèrè. ẹ má bínú sá. àǹdóná kí ló tún wẹ̀yìn nígbà tó ń dra ẹ̀ ṣòro pé o mọ̀ pé mi tèmi kò sèbù. mi ò wẹ̀yìn sá inú iná mi ò mo ti rí yín sá. hello. ti wọ̀lú báyìí òkú á sùn kí ni mo sọ òkú ó máa sùn èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ̀lú <clears throat> bàbá ẹ mo ti wọ̀lú mo ti dé bàbá nǹkan tí wọ́n náà wò ní ṣe wọ́n ti ṣe àkọ́dá ọ̀rọ̀ ní dàbí àràgbẹ̀yìn máa jẹ́ kí wọ́n mọ bí mo ṣe tọ́. take it easy báwo dẹ ni newspaper tẹ́lẹ̀ kí n bá yín get. Ah, kí ló dé. tí ìtò máa fi já mi sílẹ̀ ká màmá bá mi sọ anything mọ́ o gbọ́. why kí ló lè tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi náà ẹni kó lè sá ó lè sá ẹni kò ju tọwọ́ ẹ̀ ojú sílẹ̀ kí lẹ tó fẹ́ kó lè ṣe. abeg stop am for your life no talk that kind rubbish again no come here come dey give us gibberish for your life ìta ni pé kó má ṣe tó lóun máa ṣe ló fi jẹ̀bi ikú náà ewúrẹ́ ẹ̀ ti fojú kan fani inú agbára ẹ̀jẹ̀ ló bí ẹ bá sùn sí o ti gbọ́ this one no be asun this one no be asun na ẹbọ confam. gbàgbé jàre kí ni mo sọ fún ẹ gbàgbé gbogbo nǹkan tó sọ yẹn wo jẹ́ n sọ fún yín kó yé yín dáadáa tí gúnugún bá jẹbọ ó máa ń jọ̀wọ́ gbani àkàràmàgò jẹbọ ó máa ń jọ̀wọ́ àwo adìẹ fún alára tó ṣohun ẹbọ ó pè tùtù fárẹsà kí lẹ tún fẹ́ kí n tún ṣe ẹ sọ fún mi ṣé ẹ ti gbàgbé ni. kí ló fọ́ ni náà. ṣé kò fọ́ ni ni ìwọ fúnra ẹ mọ̀ kò fọ́ ni náà. anyway jẹ́ ká fi yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. okay. how far with your business. oh ṣé ètò mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán. Yes. Àti dúpẹ́ fọlọ́run bí ṣe fẹ́ kórí lórí. That's nice. Àbí. Excuse me. Are you expecting anybody? Mm, not really. Bọ̀ ṣe wọ́n pé ọmọ ilé mi ò ní mi. Anybody lè wá mi at any time. Yeah. Oh yeah. Um, baby, sori, àti dúpẹ́ pé. <clears throat> business yẹn ti lọ bí mo fẹ́ kú lọ pé tó jájú gangan ni tí ètò wà nínú ẹ̀yìn lágbára ọlọ́run mo dẹ̀ ṣe ìrúre máa sọ rè. àmín àmín àmín. <clears throat> ìyàwó mi sórí àwọn ọ̀rẹ́ mi náà wá mi wáyé mi dẹ̀ fẹ́ kàn rí ẹ yes no kí n ṣe pé bóyá mo gbé ẹ pamọ́ àbí mi fẹ́ kàn rí ẹ bọ́ mo fẹ́ yẹ kó jọ wọ́n lójú ṣùgbọ́n ẹ̀ ń tá ń gbéyàwó bọ̀ wá bá ó kì í garun ṣùtì mm. bèbí má bọ̀ ní bedroom please. okay no problem. Okay. ẹ sọ fún mi pé ẹ ń bọ̀ náà. ẹ̀yọ́ rẹ̀ a nídà ti sọ fún ọ lórí ọ̀rọ̀ dèndé tá a bá wí la ṣe wà. irú àlejò wo ni Charles ní tó fi ní pé kí n dúró sínú ilé um, kí ló ṣẹlẹ̀. ẹ ṣèbí ìyẹn ti lọ àti bá wí náà ìyẹn ti lọ. bíbá wí nìkan kọ àjọmọ̀ pa ti pa ti pẹ́ ti pẹ́ tètè. gbogbo àmọ̀ pa ti pa náà tẹ́ bá ti fẹ́ sọ anything fún mi ṣe bẹ́ẹ̀ dẹ̀ máa pè mí sórí fóònù. bẹ́ẹ̀ a lè pè é sórí fóònù bá ṣe wà ẹ́ àti mọ̀ ètò wọn tó ń trap line wa náà bí gbogbo wa ṣe wà àmọ́ line tí wọ́n lè ní lọ́wọ́ ó lè jẹ́ tiẹ̀ ó lè jẹ́ tẹ́ni one of us a lè fẹ́ kí ọkà fò ṣùwárí lodge fifty three tó yẹ ká lọ nírọ̀lẹ́ anybody gbọ́dọ̀ débẹ̀ mọ́ for the next one month kí ọkà má bàa fò ìdí tá a ṣe ní ká wá ẹ̀ wá nìyẹn kò tí ọ̀rẹ́ sáà wọ́n ká lè sọ lórí fóònù because nobody ní wa tó gbọ́dọ̀ tiẹ̀ lu àwọn line fún ok no problem ẹ eh, mo ti gbọ́ yín kò sí wàhálà. etí aṣọ òdọ́gba. etí aṣọ òdọ́gba bíi ti báwo ah, ló ṣe o etí aṣọ òdọ́gba o àti fún ní information tá a fi máa fún ẹ jẹ́ ká máa lọ. Ah. alàgbà. pé kí n wọlé lọ. aṣápáyọ̀ ah. ni ẹ. explain. tí mo dẹ̀ spend life mi pẹ̀lú ẹ. máa explain. ìwọ. explain. explain what? answer me. Ah. <laughs> a mọ̀ lóòótọ́ pé etí aṣọ Bedroom. So you hiding a lot from us. Why? o challenge authority olórí ẹlẹ́ẹ̀kejì o dalẹ̀ ẹgbẹ́ yìí o set wa up ṣé ìwọ ti gbàgbé ni pé àjọ jẹ lórí ewé àjọ mu lórí ewé àjọ fi pálábá àjọ fi mu ẹmu nílẹ̀dì nílẹ̀ ẹ̀fẹ̀ ni ṣó gbàgbé ni ọ̀dàlẹ̀ ni ẹ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ kí ló fẹ́ ṣe ó máa balẹ̀ lọ ni. Yes. olórí àti gbogbo ọmọ ẹgbẹ́ mi ò bá bẹ̀yìn pé kẹjọ mo fẹ́ kẹ ro akitiyan mi nínú ẹgbẹ́ yìí àti wípé ọmọbìnrin tó ṣe kò mọ̀ọ́mọ̀ ṣe èmi pàápàá ò sí ẹ mi. kò sí àbújá kankan lọ́rùn ọ̀pá níbi tó bá gòkè ló máa bá bọ́ọ̀lẹ̀ oh, méjì ni o àfi tó bá mú ewúrẹ́ tó tẹ́rí wọ gbòòrò láì sáwọ kò jẹ́ kó máa bẹ́ bọ́lọ̀ kó mú ọ̀gbẹ̀rì tó tẹ́rí wọnú gbòòdù láì dìmúlẹ̀ kò jẹ́ kó rà kó sìndì àbí kí wọ́n gangan fi ẹgbẹ́ sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Oh yes. tó bá ti jẹ́ pé kí n fi ẹgbẹ́ yìí sílẹ̀ ló máa tẹ́ ẹgbẹ́ yìí lọ́rùn mo ṣetán láti fi ẹgbẹ́ yìí sílẹ̀. Charles ò bá rò dáadáa ṣó mọ̀ pé ọdún kan péré ló kù tó máa fi bọ́ sí ìpele tó kàn tó máa fi dẹni yìí ẹni ẹyẹ ẹni táyé ń fẹ́ ò bá rò dáadáa o. kí láǹfààní owó tí mo máa ní kí láǹfààní ọlá tí mo máa ní tí mi ò ní ní àrọ̀ gbogbo ẹgbẹ́ ìpápátá mọ àìlera ara mi ọmọbìnrin tí wàá jàjà ní oyún fún mi. ìfalasílẹ̀ jàre ìfalasílẹ̀. olóyún fún ejò ní gàgbọ́n òfin rẹ̀ kun abìlà gánran gánran yìí ọmọkùnrin yóò máa wo àṣetán láti fa àwòrán yẹn. Charles. Charles. Ó máa ń bọ́ ṣọ́lẹ̀ ni. Ẹ má ṣe pẹ̀ fàbùkì ẹ̀ jẹ́ kí igi ẹ̀yà rẹ̀. Charles. Kò dáadáa. Go! òun gbọ́dọ̀ fi ìlú yìí sílẹ̀ nítorí pé mi àti wọn a gbọ́dọ̀ fi ojú kan ojú mọ́ ìyẹn tí mo bá fẹ́ kí wọ́n ṣe gbé ayé ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. kí n tó lọ mo ní ìmọ̀ràn kan fún ẹ. mo fẹ́ kó rí kó ṣe bí aláìrí mo fẹ́ kó gbọ́ kó ṣe bí aláìgbọ́ assignment tó wà lọ́wọ́ ẹ tí dẹ̀ǹdẹ̀ please mo fẹ́ kó drop ẹ báyìí mi ì fẹ́ kó ṣe nǹkan kan lórí ẹ̀ mọ́ jọ mo fi ọlọ́run bàbẹ̀ tí o bá ro títara ẹ tó ro títì mi mo fẹ́ kó ro tí ọmọ tó wà nínú ẹ mo bẹ ẹ ní o mo bẹ ẹ ní o ọlọ́run ò ní jẹ́ kí nǹkan tí ò dáa ọlọ́run ò ní jẹ́ kó ṣe ẹ ó dàbọ̀. tẹpa ẹ sọ fún mi kí ló lè tẹpa ẹ bẹsùbẹgbà ẹ mú odindi èèyàn méjì ẹ pa náà nǹkan ṣoṣo. Ah! wá ta ló kọ ẹni dídá kálẹ̀ ní tó kọ ẹni dídá bàbá ta ló kọ ẹ láwọn ṣe tó tẹ̀lé bàṣubàṣu ǹjẹ́ o mọ nǹkan tí igun ẹsẹ̀ tó fi pa lórí so mọ nǹkan tí àkàlàmọ̀gbọ̀ ẹsẹ̀ tó fi jẹ́ kẹ̀kẹ́ lọ́rùn wá gbọ́ tí ikú ọ̀bá pàdé yéye dandan ni kó pàgùtà díẹ̀ ó ti wá ń gbóná o ó dẹ̀ ń jọ ọ̀rọ̀ kan ẹnikẹ́ni tó bá gbà mú ó máa jóná tòun tí ọ̀run yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí lẹ tún fẹ́ ṣe ẹ sọ fún mi kí ni nǹkan tẹ tún fẹ́ ṣe àbí nítorí ẹgbẹ́ ìkọ́ni ìyá tó bí mi ṣe lọ sọ́run ni mo di ẹni tí ò rí ọwọ́ mu lọ sẹ́nu mọ́ ṣé torí ẹgbẹ́ iná kan mo sá kúrò nílùú yìí mo sá lọ síbòmí fún yín ṣé torí ẹgbẹ́ ìkọ́ni ẹ̀yin fúnra ara yín mọ̀ yìí pé mo ò lè bímọ mọ́ lẹ́yìn ọmọ kan tí wọ́n lóyún ẹ̀ fún mi ẹ̀ tí wọ́n mú ọmọ yẹn pa ìka ní kò sí kankan tẹ́lẹ̀ ṣe ẹ wá gbọ́ o ìjà ń bọ̀ ìjà ò tí dé ni àmọ́ ní báyìí ìjà ti dé báyìí Charles B ilẹ̀ máa ń gbọ́ tán pè mí ẹ máa gbọ́ Charles B Charles B ẹ mọ ìtumọ̀ orúkọ yẹn Charles èṣù bí yìí ni mò ń jẹ́ ẹ wo máa fi èṣù ṣe yín máa jẹ́ kẹ́ mọ ọ tó bí mi lọ́mọ máa jẹ́ kẹ́sù ṣẹ́yìn máa jẹ́ kẹ́sù bá yín dà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. <laughs> ibi kan ọ̀dọ́ ni ìtàgé sọ́kọ́ máa rí kọ́ ló ṣe rí ìnà kí ló ń ṣẹlẹ̀ kankan náà. òye mi náà èmi bí ibi ẹ̀kọ́ máa ń pè òkè yìí. àbí náà. àrẹ àrẹ lọ sùn ẹ wò tí lè wá dúró sí ẹ jẹ àlọ́ tó gbọ́kù èmi máa fi tó pọ̀ o. ẹni sòrò ẹ ẹlẹ mama gẹ̀ẹ́rì ẹ̀ lọ́sùn ẹ̀ ẹ̀ àlàyé sùn jẹ́ pátá mi ṣé àṣé mi ṣe fún ẹrí ni ṣé mo fún ẹ lófòrí kí ló ṣe ẹ mo ní kí ẹ máa bọ̀ ẹ bá ju fifty twenty ẹ máa bọ̀ lọ pé Tolú kó pé Fatima kó pé everybody ẹ máa bọ̀ nípa ìyàtọ̀ ṣe é. ohun tí jẹ máa mú mọ wá ká o lọ́jọ́ tí pọnà mi ò béèrè mọ́. É o meu, acho. Eu posso te ver ẹ ti gbàgbé pé àkàkà kan níbi tẹ́ máa fi gbà. ẹ jẹ́ kí wà all the party tó. excellence actually sir mo use for ọmọ méjèèjì gan kí wọ́n fi shoot. yes. mo sì wá ní. mo sì wá ní. èṣù nánánánánánánà onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. láàlú àfàdà tọrọ epo èṣù máa ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe èṣù láàlú ògiri òkò ọkùnrin oríta àjò langalanga langalangala lu ọ̀rọ̀ èṣù tótótó akọni o àdìjàkálẹ̀ takété àfibidire àsọ̀rẹ̀dìbí onílé orí ìta èṣù onílé orí ìta yàgò onílé orí ìta èṣù onílé orí ìta èṣù onílé orí ìta yàgò onílé orí ta èṣù. Oh, na na na na na na. Don't come near my dwell place. I buy not around my living place. Yeah, sure. I don't want you ever in my life. I don't wanna see you near my wife. Never, never near my home or my family. Ẹlẹ́kùn sọkún, láàlú sẹ̀jẹ̀ àdàmà kẹ̀jẹ̀ tí ó gbọ́dọ̀ bunilára bunilára mo gbéra. onílé orí ta èṣù onílé orí ta yàgò onílé orí ta èṣù nananananana onílé orí ta èṣù onílé orí ta yàgò onílé orí ta. èṣù láàlú ògiri oko ẹ tó ń gbẹ́nu ibi ṣe bí ẹ tó ń gbẹ́nu ìbàjẹ́ ṣèbàjẹ́ má sọ bẹ́ẹ̀ ni mi di bẹ́ẹ̀ kọ́ má sọ bẹ́ẹ̀ kọ́ mi di bẹ́ẹ̀ ni òjòwú ọkùnrin láròyè ògiri oko mo ti móríkì èṣù èṣù má ṣe mí o má ṣe ìdílé mi o èṣù. hold on níbo ló ti ṣẹlẹ̀ èèyàn mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo kí ló pa wọ́n. èmi ni èmi ni èmi èṣù kẹyọ ọmọ èṣù bíi màrìwò lásán lẹ́rí o egungun ń bọ̀ lẹ́yìn gbogbo yín lè máa kábàámọ̀ pé pamọ́ láti tó bẹ́ẹ̀ ni. Yeah! Uh, my lord and co-members ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìràwọ̀ ọ̀sán ni o hmm, ó tó àpérò fún gbogbo wa o. ikú tó pa bírí tábìrì fi kú ikú tó pa bírí tábìrì fi lọ sọ́run sà ikú ìkan náà náà ló pa fọkọ̀ tó ti gbé kúdè lọ́rùn ẹ wò. kò séèyàn kankan náà wa tó mọ̀ bí tọ́wọ́ da Ṣàngó rẹ̀ yé mọ́ o. ẹ ẹ wò ó padà padà ibi tó bá dé ni kò mọ̀ ẹ wò ó ta ní ijó máa kú arapa níbi tó máa kú yányán wà àwa tá à ń gẹ̀sìn rí ìbáyà èèyàn lé tẹnìkan wá lóun ó fìlú ìdí rẹ̀ náà wá <laughs> olórí ó yà á hàn ó bẹ́ẹ̀ ni. èyí àgbàlagbà. Um, olórí àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi ṣe lọ́rọ̀ tó wà lẹ́yìn ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò tó ń tà yí àdá bẹ́ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ àbẹ́yìn ò mọ̀ wípé ajá tó bá lóun máa pa léèlé ó di dandan kẹnu ẹ̀ wẹ̀wọ̀ ẹ̀jẹ̀ very soon I can assure you èyí tó ń pè rẹ̀ ní onílé oríta yẹn a máa tún dá sẹ́ríà fún. àti ẹ̀ gbọ́dọ̀ fọ́ lẹ́rọ̀ lórí ọ̀rọ̀ yìí. má gbàbẹ̀ yẹn wọlé náà ọdẹ òsì <laughs> wá sí eré. Ah, Danny, film very interesting movie. Clara, what is it? What? Danny! Ah! Yeah! Danny! Ah! Ah! ah! ah! Honey, yeah, yeah, ah, yeah. Ah. Adéṣọ̀kan ti kú lẹ́ni tí ó kì í jẹ nǹkan tó léjọ gẹ́dẹ́ lọ. Madam, báwo ló ṣe ṣẹlẹ̀? Mi mọ bó ṣe ṣẹlẹ̀. Mo kàn bọ́kọ mi inú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ mi mo tún pákàdì kan lórí ẹ̀ tó kọ onílé oríta sí. onílé oríta ègé. bẹ́ẹ̀ni. Ah! ikú wa sọ̀rọ̀ ẹ̀yìn amúdẹ̀mú ológun àpò. ikú wa polówó tọ̀tọ̀tọ̀. madam. sir ìyà ò ní jẹ yín àbúrò rẹ̀ ní gbé yín dé ẹ fọkàn balẹ̀ àgbàdo rìnrìn tó kọ́ lóde ó bá pẹ́ títí ìgbé ẹ̀kún àtẹnu ẹ̀ jáde ẹnikẹ́ni tó bá wà ní òkùnkùn tó bá ń ta fà sínú ìmọ́lẹ̀. Àti ẹ̀fọ́ yẹn ẹ má sunkún mọ́ ṣe gbọ́. <laughs> mo ti gbọ́ mi ò sunkún mọ́. Allahu Akbar. tẹ ní ká máa lọ sìn ah, ibo la fẹ́ máa lọ any magic wey you wan perform any miracle wey you wan do ẹ ṣe lójú wa náà ká mọ nǹkan tó ń bọ̀ lẹ́ ah, I no feel you today o. Ah. Hmm. olórí tá a bá polórí olórí ajé tá a bá polórí ìwọ̀fọ̀ gbọ́dọ̀ fún torí polórí jò lórí lọ orí ló sọ ẹ̀dùn lórí <laughs> ah, ẹ gbọ́ ikú tí ò ṣàpẹẹrẹ ara rẹ̀ ta la mọ̀ tó tún kàn nù wá ta la mọ̀ tí ikú tún lè wọlé wá bá nínú gbogbo wa yìí a lọ síbi kankan o we will remain very much here. bọ́n ó yẹ kẹ́ mọ̀ pé olórí akó ìkan gbọ́dọ̀ rí ibi àgbàdo ò gbọdọ̀ èmi tí mo sọ fún mi pé kẹ́ ẹ máa lọ sílé sí mi ò mọ nǹkan tí mò sọ ni ẹ máa lọ sílé bí mo ṣe sọ. my brethren me i no dey go anywhere we be one on one now i no dey go i no dey go mm. i no dey go i no wan die now. Okay. níbo báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé wọ́n yìnbọn fún ni ok ok ok ibo ló wà báyìí alright mò ń bọ̀ sí i yeah mò ń bọ̀. Yeah, money. Ah! onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta èṣù. onílé oríta ti bá yín lálejò. onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. láàdú àfàdà tọrọ epo èṣù máa ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe é oṣù láàdúgbò kiri òkú ọkùnrin oríta àjò langalanga. olúwo ayé ẹ̀là kirikiri yóò di ọ̀run àwo ní ọ̀tọ̀ bí àwo ní ọ̀tọ̀ bẹ́ẹ̀. èṣù láàlú o onílé oríta ẹgbọ́n ti jẹ́ látọ́ pa ògùngùn bá ń gẹ́ ọ̀bàǹgà gbogbo ẹ̀ lẹ́sẹ̀ ká àbúngú ó rìnrìn àjò ó dé lóòjọ́ ọgbà díẹ̀ bọ̀ wá kò jí kò gbé kọ̀ra wọn ò sì fún aládìyẹ ò sì gbọdọ̀ béèrè. ìsúmọ́sí mi ọmọ ẹlòmíì ni ó ṣe ẹjọ́ ẹbẹ́ èṣù nípìn òní èṣù ní bá yín jà yìí èṣù bẹ́ẹ̀ ni ah! èṣù bíi nìyẹn hmm. ah, ó ti jẹ́wọ́ ọmọ ọkọ àwa náà ní wúwa máa lè èṣù bíi hmm. ajá èṣù bíi ṣeéṣe wọlé dẹ́kun ó di dandan kó tó ń jẹ olólàjú bẹ́ẹ̀. <laughs> onílé oríta èṣù onílé oríta onílé oríta èṣù onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. Charles ẹni tí ó bá ṣe nǹkan tẹ́nìkan ṣe rí ó di dandan kó jọ ẹ̀rí nǹkan tẹ́nìkan rí rí ó ti pro fún wa wípé ọmọ eléṣù nìyẹn ẹni la máa pa ẹ la máa pa èṣù tó wà nù ẹ yẹn. igbá là ń pa ẹnì kò kí n pa o ó yẹ kẹ rántí ó yẹ kẹ gbàgbé ìgbésí ju afárabà ìlú yìí fi kọjá ó dẹ̀yìn ẹsẹ̀ kó ó tó rú. wàhálà. Ah, ah. yóò wá ká. ó oh, fẹ́ sá lọ. Ah, ṣàwọ̀ ìhòòlù àṣà àti gèrè fún àwa. àbò gbàgbé pé oyin sí oyin fàfàrà délé ẹrú sí ẹrú fi àdìọ délẹ̀ ìpín báyìí ló sí ló sí tòun ti kára wọn àgbẹ̀ wa kọ́lé tán ó fọ́ mẹ́wàádìí adífá fún ọ̀bọ tí sẹ́lẹ̀gùn òrìṣà ó dọ́ ọmọ òrìṣà lónìí ó ti dẹrú ọ̀bọ gbogbo tó wà lára ẹ̀ pátápátá ó dọ́ mi. irọ́ ló gbà mo jẹ́rọ ó gbàgbé ìwé tọ́lọ́bà yìí lórúkọ tí wọ́n ń pe àṣẹ ìka mèsì lórúkọ tí wọ́n ń pe ògèdè àwọn èpè ṣáájú lórúkọ tí wọ́n ń pe èpè ẹni bá ti morúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ikú ò fi ṣe kọ́kọ́ àrùn ò fi ṣe kọ́kọ́ èmi ti dánmọ̀ àgbálẹ́ ni kò sí bẹ́ẹ̀ mi ṣe. kí ni ẹ yín ẹ bá fọ. onílé orí ìta èṣù onílé orí ìta yàgò. ìgbórí biribi làbọ̀gùn èṣù ìgbórí làbàjá onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. láàlú ah, bàbá ò ṣe ń lé bàbá yìí. bàbá ò sí lébò ni lọ ń bo bàbá lọ. iṣẹ́ eh, rí èmi tẹ́ wá báyìí náà mo ti mọ iṣẹ́ ẹ̀. ìwọ ìwọ kọ́ mọ abà ní bàbá dà. ẹni sùúrù sẹ́ríwé tí mo kó jọ ti ń bẹ lọ́wọ́ mi oògùn ní abẹ́nú asun ti parí ẹ bá ilé musa ń jìwá tí mo kó pọ̀ fún yín gbogbo yẹn à ń sè kan ń pa náà <laughs> ó dé wọ̀ ẹ dùn báyìí ni. a ní bàbá dà bàbá bàbá ni mo ní bàbá dà. ẹ gbẹ́ bí yẹn ní sùúrù a ní owó tí bàbá gbà lọ́wọ́ yín yóò pọ̀ jẹ́ ìdẹ́mi fẹ́ gbà lọ́wọ́ yín lọ òun ìgbà Oh, na, na, na, na, na. Don't come near my dwell place. I buy not around my living place. Ìlúkọ̀lù jù ní dẹ́rù bàgbà. Ó jẹ́ sí òní ìṣúkọ̀ pé wíwá sùn jẹ́. I don't want to see my wife. Ah! Never, never, never, my own, my mom. You dey craze. You dey craze. Àṣé ò tiẹ̀ gbé. O ah! tún ṣe ń kọ̀kọ̀. Finish ẹ̀ wọlé wo no waste your energy olóṣèlú tún pọ̀fọ̀ ah ogun punish you ìwọ. betrayer ọ̀dàlẹ̀ burúkú. so o ṣe lè kú easily báyìí. don don don olórí burúkú ni bàbá ìsà you don they dey baptize you dey demo you don dey carry us dey fly dey don don don bàjẹ́. ṣíṣe ò bá pẹ́ ni èṣù láàlú ògiri oko ẹ tó ń gbẹ́nu ibi ṣe bí ẹ tó ń gbẹ́nu ìbàjẹ́ ṣèbàjẹ́ má sọ bẹ́ẹ̀ ni mi di bẹ́ẹ̀ kọ́ má sọ bẹ́ẹ̀ kọ́ mi di bẹ́ẹ̀ ni òjòwú ọkùnrin láròyè ògiri oko mo ti mú rí kí èṣù èṣù má ṣe mí o. ewé o àrùn náà. láàrò tó koro hello o yóò dáa fún yín ẹ káre ẹ káre ẹ kú àjàṣẹ́gun ẹ kú àjàṣẹ́tẹ̀ ẹ má fira yín lẹ̀ ẹ dúró lórí ìṣọ̀kan. ẹ̀kárí ẹ̀kárí ìfura lóògùn àgbà àgbà tó bá ti nífura ohun gbogbo ló ní pàápàá nírú àsìkò yìí ẹ má fira yín lẹ̀ ẹ̀kárí. ohun àbáláwo rẹ̀ àmì jájá ni mọ́ṣáláṣí ti ta ni bàbá apẹ̀rẹ̀ níwájú bàbá apànìyàn. I wonder. ta ni jọ máa kú níwájú ọmọ àkóyán ikú wa pa hmm. mọ̀ tóun náà kù síbì kan ni ó yẹ ká ti yin lọ́rùn tó pẹ́. ti pẹ́. àmọ́ àsìkò tó já sí náà. ó wà òkè ó wà òkè. Hmm. ẹni tí wọ́n bá pa tí ó sì fi gbéyàn gbóhùn kúrò mímọ̀ pé ń ṣe ló máa ń gèlè náà gèlè mọ ní wèrè wú pépà láàárọ̀ yìí. <laughs> ó ti wú kò tún réèyàn gbé wọn. bó ṣe ń láti rí nìyẹn nítorí pé ẹni tó bá ní kí la máa ṣe la máa ń ṣe ẹni tó bá dẹ̀ wá ní òwúrọ̀ àwa yóò mú o a jẹ́ pé n fẹ́ fi tanná lásán ló mú dání. exactly ẹ wá wò kí wàá là ń dóde ṣé ó yẹ ká fi ọ̀rọ̀ wèrè ẹ̀ ká máa fi mutí ni at least he was once our member ẹ bó tilẹ̀ jẹ́ pé ṣàwù ṣọ̀gbẹ̀rì ni ẹ jẹ́ ká celebrate òkú ẹ̀. látọ̀dọ̀ wa. ṣe ní gbogbo ọtí mú. ẹ má jẹ́ ká gbàgbé ìlọ mm-hmm. ká má lọ mutí gbàgbé kádàrá ẹran ti di pé awóṣakin ti kìlọ̀ fún wa o wípé àsìkò tá a wà yìí crucial gan gbọ́dọ̀ fi àwa sílẹ̀ nígbà ó wà very important o ó ní ojú báyìí àwọn alákọ̀ọ́kọ́ ṣọ́ọ̀rọ̀ exactly ọlọ́sìn kò mí ẹ jọ ó láwọn sùn oorun ah, kẹ. mo ti mọ sí o. ẹ no no no no tó bá jẹ́ ń pa àtòorun tàbí ibi tá a máa sùn lálẹ́ ìyẹn ò ṣe problem ilé mi ni ìyá àtàwọn ọmọ wọn. ìyá ẹ wo mẹ èèyàn gbọ́dọ̀ máa jára ẹ hmm. ìyá ti wà lábújá tó bá dọ̀là ọba cross yours. má ẹ̀dà ó yẹ ká máa bẹ̀ lọ ká máa jójẹ lọ. ìyá ló wẹ̀ ní ìjójẹ overnight. má ẹ̀dà. orí gbọ́dọ̀ máa ti ṣẹ́bi àgbo. Ah, uh-huh. ó ga jù. o fẹ́ jò jẹ tó bá dọ̀la kó wá bẹ́ owó. kó bẹ́rọ̀. kó jẹ bẹ́rọ̀. ẹ wà wéwo. yóò fẹ́ bẹ́ owó. hello kálọ̀ sí ìjó jẹ ni. olórí ló mọ̀ ọ́ gbà. ṣé ká jọra wa jẹ. ṣé tó bọ́ lọ́wọ́ nù. Ah, Elder. Ah, ah, Elder. Hey guys, kí ló ń ṣẹlẹ̀? Ẹ ti ẹ̀rẹ́ tèkè yìí sí. Ládùúrú gbogbo tẹ́ ti mu látàárọ̀. Ẹ tún ṣì wà lẹ́nu ẹ̀. Ah, kí la ti ìlú? Ah, ah. Ẹ̀yin ò mọ̀ pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fà wọ́n. Fún ìrí ti sẹ̀, ewé oko náà ti fà á mú. Àìmọye ìràwé tí afẹ́fẹ́ òjò gbádùn hmm. ẹ kí wá ló tá à ní sọpẹ́ ẹ jẹ́ àṣọpẹ́ ilé tá à ń ṣe yìí thanksgiving là ń ṣe mi ò ní parọ́ tó yìí òótọ́ ni nǹkan tó sọ bẹ́ẹ̀ tí mo kàn fẹ́ ká tèké easy o kó mi má bàa tẹ ìwọ gbin lẹ́nu ẹ jẹ́ ká tèké easy o nítorí àti ṣọ́ra wa o. Mm-hmm. Mm-hmm. <laughs> we have to ìyẹn ló dífá fún yín pé kémi náà. nǹkan kan wà tẹ́mi fẹ́ sọ tó yàtọ̀ sí gbogbo ta ti ń sọ látàárọ̀ ọ̀rọ̀ business wa ni because pẹ̀lú gbogbo ìrìn àjò tá à ń rìn yìí kábàáwò láyé fẹ́ ṣe business ah, ó wà important o. ẹ wà tó mi. ẹni tí ò bá kú ló lókè òkè ọ̀hún àbí ẹ̀gbọ́n tí bàbá wo sàkẹ́ fún wa ni. ó ní sà gbólógùn ṣe ni ó kó lè bá àríkó sí ẹ kó rí i. òun náà là ń tẹ̀lé. kò sì máa jẹ́ nìyẹn yàrá ẹ wò ó máa jẹ́ lọ́mọ ni. no make sense. iṣu atẹnumọ́rọ̀. kọ́ kì í jù bẹ́ẹ̀ ni ẹ open ada. ẹ bó ṣe gbọdọ̀ jẹ́ nìyẹn mi ò lè fẹ́ kẹ́ jẹ́ mi máa yé ni kẹ́kọ̀ọ́ mo ti mọtí láta o ti mú gbogbo o ti mú gbogbo o ti jì máa mú. Láńkẹ́ ọ̀mú. Bẹ́ẹ̀ni ni ẹ. Mo ṣe máa wò. Láńkẹ́ ọ̀mú. Sáré ní kí n wọ̀ mí. Ok. Bẹ́ẹ̀ni Ó dà bẹ́ẹ̀ torí èmi gan rí ipò tí ń tọ̀ látọ̀. Ó yà lọ dálẹ̀ lọ dálẹ̀ lọ dálẹ̀. ó mú jàgbàjàgbà. Ah, ah, ìtọ̀ ó lè mú. ọ máa gbé ọ máa gbé ìwà yìí. elder èmi gan wá ìtọ̀ máa. kí ló dé ah, tó ṣe wọ toilet nisin kí ló ṣe kí ló ṣe. kí ló ṣe. díẹ̀ onílé níta ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ikú wc lélẹ́yìí olórí sẹ́mi ní kò ṣe wọ́n sẹ́mi ní kò ṣe wọ́n ni ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Ah, hello ẹ̀dà ẹ wo ẹ jẹ́ kí a pàdé nílé olórí. ẹgbẹ̀mí ó lé níta ọ̀gá ọ̀gá. bí ilé bá ẹ̀ gbèsú. bàbá báwo lè tún ṣe ń sọ̀rọ̀ báyìí ẹbí yìí náà lọmọ lé lẹ́sù tó bá wa fi ìjà bẹ́ta náà tó dẹ̀ ló máa pa wá. Hmm. bí yìí lásán lè pa èso ń gbénú bí yìí ẹ ẹ pa èṣù bí yìí lè pa ee eh, báwo la ṣe fẹ́ á ń lo èṣù ẹni gbàgbà ti pa bí yẹn ó yẹ kẹ́yìn ti mọ̀ pé èṣù tó ń gbénú ẹ̀ ti kú nìyẹn náà. bọ̀bọ̀bọ̀bọ̀ sọfí sọfí bàbá ẹgbẹ́ ilẹ̀ yàrá ibo lè sùn gbé báwo la ṣe fẹ́ rí sùn tó dáwà ṣetán láti pa èṣù tìrantìran. wọ́n ah, sọ bẹ́ẹ̀ mọ ẹ ẹ lè pe sùn láàlú láàrúyè àràbò ẹ̀fọ́ra ti jẹ́ látọ̀ pa ẹ ẹ pa mo lẹ́ẹ̀ ẹ báwo la ṣe fẹ́ ṣe bá gbọ́dọ̀ ah náà. ẹyin tá à ń sọ gangan nù ẹ bẹ sùnmù lẹ ni. bẹ́ẹ̀ ni. sùnmù wo bàbá. Ah, aṣọ bẹ sùnmù lẹ láṣẹ fún yín. aṣọ bẹ sùnmù lẹ. ẹ bẹ́ẹ̀ ni sọ wá ra sọ bẹ sùnmù lẹ tí mò ń sọ ń bá rẹ káfá ti ṣe fún yín èso ò ní dọ́dọ̀ mi kò ní débi tẹ́ ẹ bá wà èyí ń lọ báraba aṣọ lọ́wọ́ èrè kan náà tí wọ́n fi ń bora ọ̀tán. ẹ ti fi jẹ́rìí nínú bàbá mo mọ̀ pé bí zaina láṣọ ni màá jẹ ẹyẹ wọlé kẹ bá wa mú ká máa wọ lọ báyìí. wọ aṣọ èso tẹ dárúkọ pé ẹ fẹ́ kó fún wa pé gbogbo wa ńlá ti wọ ẹ kó fún wa ká sì ti máa lọ. ẹ rí ra ń gbági. sọ ta bẹ́ẹ̀ àwọn ta bẹ́ẹ̀. àṣemi ṣaṣọ èso sílẹ̀ ní ní ìgbà. a ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú aṣọ tẹ̀ ń sọ yìí ni. bàbá ẹ jẹ́ ká tètè máa pẹ̀lú ẹ̀ láì báyìí èlò ló fẹ́ náà wá. gbogbo tá a ṣe ń fa rẹ̀ èmi ò jẹ́ mọ̀ láìpẹ́ yìí. ẹ jọ ẹ jọ kíákíá. onílé orí ìta èṣù onílé orí ìta yàgò onílé orí ìta èṣù nananananana onílé orí ìta èṣù onílé orí. ẹ lárọ wá ẹ lárọ wá èṣù tó bá ń bẹ níwọ̀n lọ́kùnrin tó bá ń bẹ ní òun lọ́sà tó bá ń bẹ lọ́ta pé ìgbẹ́gbẹ́ lórí ti mọ́ ọdẹ ayé sáré tẹ́tẹ́tẹ́ kó rọ̀ mọ́. àpẹẹrẹ àkísàlẹ̀ wọ́n gbélé abẹ́ òkun ni wọ́n gbé fọ́ba etí ni wọ́n gbélé wọ èso ibikíbi tó bá wà ó yà jẹ́ mi ní òde mi. àwọn kan ní àdí ní omi tó máa mu àmọ́ àwọn sọ pé àdí ní ìjà yìí èpo ìrọ̀jú ọbẹ̀ yìí epo làwọn afẹ́ fún ọmọ lọ́jọ́ tó lè kó wa tán nínú ẹ̀ gbogbo nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ ìjà ìpànìyàn afẹ́kọ́ tán nínú ẹ̀ o nítorí pé tàṣẹ mú a tán nínú rẹ̀ táyọ̀ bá mú mi a máa tán nínú rẹ̀ tá a bá dami sínú àjẹrẹ yẹ́nyẹ́ nítọ́ níjọ́ tí Ṣàngó bá fojú kó sí níjọ́ náà lọ́rọ́nù rẹ̀ tọ́ torí wọ́n ní kọ́tọ́kọ́tọ́ bá ẹ̀jẹ̀ láàmú kọ́tọ́kọ́tọ́ ọmọ kékeré náà jà ètò níjọ́ tí ọ̀sà bá fojú kò jẹ́ ìjọ́ náà lọ́rọ́ inú rẹ̀ tán kúrò wá àtàkìtì. èmi ló gbọ́dọ̀ ọdẹ agbára wà nítorí bẹ́ẹ̀ ṣe. ẹ̀yin òbí lè jẹ́ ènìyàn ẹ wọ èmi èṣù ọ̀dàrà ẹ wọ òtútù ẹ ti òbí oúnjẹ kúrò. ẹ ẹ wọ ènìyàn ni yíyọrí ẹ̀ẹ́dúgbò mi sísun ẹni ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ah, ah, eh, eh, ló ń jáde ní èso ọ̀dà ẹ̀ẹ́wọ̀ ẹ̀kúkú ló ń jáde mí èyí ló tẹ̀ ọba yẹn jẹ́ ọ̀dà rẹ̀ ẹ̀wọ̀ èso ọ̀dà sísun ọ̀dà mi nílẹ̀ ẹ̀jẹ̀ wẹ̀ ọ̀làṣọ́ nílẹ̀ ọ̀dìmọ̀ kí mọ̀ bọ̀ra ẹlẹ́mùsùkù láàárọ̀ yẹn jẹ̀kẹ̀ ẹ bá bọ̀ mí tutù ẹ̀dẹ̀kọ̀ ló jẹ tèmi. Ah! ẹ̀wọ̀ ká máa rí ẹ̀jẹ̀ ló jẹ tèmi ọ̀dẹ̀ wọ̀n sá. èyí kò gbọdọ̀ dá ọjọ́ gbà bẹ́ẹ̀ ni èèyàn kì í jẹ̀bi ó jẹ kára èèyàn kan kì í jẹ mọ́nàmọ́nà lójú omi ẹ̀jẹ̀ gbogbo wa ó ti kọ̀rọ̀ lẹ́yìn wẹ̀sùn ó gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ ti gbàgbé ni. Ifá ló tó lórí ẹgbẹ́ ní Ògúnṣìkùn. Ẹ ní àìsù ọ̀dàrà. Ọjọ́ ní Ògúnṣìkùn lónìí o. Ọ̀rọ̀ ní Ògúnṣìkùn ní ọ̀kọ́rọ̀. Alábẹ̀ òde kẹ́kọ̀ọ́dà sílẹ̀. Ẹ ní àìsù ọ̀dàrà. Ògúnṣìkùn lónìí o. Àti ọmọdé àtàwọn àgbà yín. Kó bẹ̀rẹ̀ sí máa ń lémọ̀ yìí. Ẹ rẹ̀ pàṣẹ. Kọ́mọ̀rọ̀. Ẹ rẹ̀ pàṣẹ àtọ̀dí ọdún lẹ jáde lọ wáyé yẹ àtọ̀dí ọdún ọdún là dájú lọ kó tó fẹ́ sàkúrì àtọ̀dí ọdún là dájú lọ tó fi lọ sọ́rí yìí àdúró mọ̀lẹ́gbẹ̀rẹ̀ wo ọdún lọ́dẹ mọ̀lẹ́gbẹ̀rẹ̀ wo tó gbọ́dọ̀ tó ọmọ ọlọ́jẹ́ àsìkò yọ. Ẹ ọ̀rọ̀ dé. Alaba. Ẹ jẹ́ ká dúpẹ́. Ah, ó sì ti gbà lọ wa. Ah, ọpẹ́ ọpẹ́ olórí mo ti gba ọ̀rọ̀ yín pé okay èṣù ti ó ti drop level but èmi ní question fún onílé oríta àbí ìsádùn yẹ̀dẹ̀ now the issue is this tábà wo ìlú wa yìí a pọ̀ gan-an. ó bá wa eighty million. a dábàá jù bẹ́ẹ̀ lọ kí ló dé tó fi wá jẹ́ pé inú ẹgbẹ́ wa mélòó ni wa tó fi wá jẹ́ pé ẹgbẹ́ wa lè pa lẹ ti ń soríṣiríṣi ẹ ti pa wájú náà sẹ́mi ò jọ yín lójú ni ẹ jọ kí la ṣe fún yín gan àti wípé ta ló ràn yín sí wa. ẹ bàbá ṣé kò sí tẹ ní ẹ fẹ́ ṣe ayẹyẹ lọ́dún yìí. ẹ ṣeun ẹ̀yin ọ̀rẹ́ mi kò sí nǹkan àti nǹkan ní ọjọ́ ń rìn ọ̀dọ̀ owó awo kóró ni owó sì ní tòun ọ̀bá sí ń lé kẹ́nikẹ́ni ọmọ ìdámọ̀ràn òun lọ́dún yìí ń pabì fáwọn bàbá mi ń bomi fún wọn ni bọ́ bá wá dà yí dà o kélédùmarè ọ̀ṣọ́ ajá yí dà lọ ń wà á ṣayẹyẹ rẹpẹtẹ tó bó ṣe rí nù. sà ẹ má jẹ́ kó rí báyẹn o ṣe rí ara àwọn àṣà àti ṣe yorùbá tẹ́ ń gbé lárugẹ ni ò káṣà yorùbá parun hmm. tí kò bá sí irú yín àbí àwọn ẹlẹ́sìn àbáláyé bíi àwọn òyìnbó bá ti dà wá lédè rú. rílì. bẹ́ẹ̀ ni sà alàgàtà tí ẹ̀sìn àbáláyé jẹ́ ni kò jẹ́ kí àwọn ẹlẹ́sìn méjì tó kù kó máa da ojú ìjà kóra wọn. Hmm. ẹ wá ní pé ẹ fẹ́ ṣe ọdún yìí nítorí owó. wọ́n sì ń gbọ́ òun pé ìsọdún ìbomi wọn pa bìfó sàmì ṣùgbọ́n àríyá rẹpẹtẹ tí àwọn èèyàn wà lọ́tọ̀ wá lóko wá lódò ẹni ò ní wáyé torí owó. tẹ́ ẹ bá ṣe ìgbà ó wá ní àṣà àti ìṣe yorùbá ò ní parẹ́ hmm. kámárì. Hmm. Hmm. bàbá ó máa tó èlò tí ẹ nílò fún ọdún yìí. owó ńlá ló béèrè wọn o àárà já fún gbáke àárà kòkó ọ̀tàgàlàjà fósùn àárẹ̀ ńlá kẹ̀tẹ̀ àwọn èèyàn jẹun ó mu àpè dálò àpè dáfun á ní èdè tó bíi five hundred thousand five hundred times. ẹ ó lọ wọn bá wá sí ni. bàbá tá bá fún yín ní bíi three hundred thousand naira ṣé ó máa tó. ẹ eh, kò lè tó ṣùgbọ́n ẹ ti try gan o ẹ tẹ bá wá fún mi bí ìgbà wo lẹ rò pé màá lè rìfọ́ǹdì ẹ̀ fún yín. Ah, rárá no ya yín o a fún yín ni. ẹ fún mi tán mo dúpẹ́ o èṣù mo dúpẹ́ o Elédùmarè mo dúpẹ́ o ẹ ṣeun o ẹ bàálẹ̀ láyọ̀ o ẹ ní rí Jésù èṣù ò ní bínú sí yín ẹ ní rákòbá ẹ ní ràdàbá ẹ báyọ̀ ńlé o ẹ báyọ̀ lọ́nà three hundred thousand mo dúpẹ́ o. ẹ fún wa ní account details yín. account details. èṣù lékè èṣù lẹ́kẹ̀. bàbá o. yára yára yára yára yára àdúpẹ́ ah, àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ bá ń fún ọ ní àkáǹdì tèsí wa. wọ́n fẹ́ dáwó sí wa. wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa ni dákó bá ń fún ọ lákàndí tèsí o ètò. kò ń ṣe kò ṣe phone number yín account number tá a máa fowó sí. <laughs> cooperative nu <laughs> alájẹsẹ́kù eh, zero mẹ́ta. ìdí eh, ah, wọlé eh, béèyàn bá jẹ orí àwọn ah, ah, tó bá débi àsìkò wọlé wọ àwọn èèyàn wọ àwọn èèyàn ẹ wọlé wọlé wọlé wọlé wúlẹ̀ o wúlẹ̀ o ayé ayé ayirukutu maka àgbò dúdú yẹyẹ ààrẹ rán òrérébòjò níṣe yèyí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí la sọ fún gbó igbó létí a sọ fún òkè òkè lẹ́sẹ̀ a sọ fún odò lójú pọ́n èṣù ọ̀dàrà kọ́ ọ̀rọ̀ wá bọ́ọ̀bá bẹ́ẹ̀ kọ àwùsí kọ ọ̀rọ̀ wá kọ́ wá gbọ̀n yẹn nù mi gbogbo ẹni tó bá pa Bọ́lá Tító àtàwọn aráàlú wa àwọn aráàlú tí wọ́n fẹ́ sìnkú Bọ́lá Tító tó wá pa wá lẹ́kún tó sọ wá sínú ọ̀fọ̀ ọkùnrin ni obìnrin ni ẹyú ẹnìkan ni ọ̀pọ̀ èèyàn ni kí wọ́n mọ̀ tilé wọn rù kúrò dé wọ́n mọ̀ ti òde rù kú wọlé kí ibi ọmọ jálubi fún wọn èso ọ̀dàrà kọ́ ọ̀rọ̀ wá o kọ́ wá àgbọ̀n ẹnu mi kankan ni tọkàn wàrà nítọ̀gàn ẹ̀jẹ̀ rẹ̀ rẹ̀ ó èso ọ̀dàrà èmi mo fún ọ o ọmọ mi ló fún ọ o àwọn afẹ́nifẹ́re bọ́ láti tó nínú ìlú yìí tí a fẹ́ bọ́ láti tó tọkàntọkàn àwọn ni wọ́n fún ọ lẹ́jẹ̀ yìí o má ṣe wọn o má jẹ́ láburú ó ṣẹlẹ̀ sí wọn o ẹ̀jẹ̀ rẹ̀ rẹ̀ èso ọ̀dàrà o. èso ọ̀dàrà ayénígi apìjẹ̀gì oní bí a bá roko kí wọ́n má pè ọ́ bí a bá rodò kí wọ́n má pè ọ́ onítọ́ba díjọ́ ọsẹ́ oní kí wọ́n pè ọ́ èso ọ̀dàrà mo lè jàdí o ọmọ mi lè jàdí gbogbo àwọn afẹ́nifẹ́re bọ́lá ti tó wọ́n lè jàdí ṣùgbọ́n gbogbo ẹni tọ́pa bọ́lá ti tó wọ́n ládìí lọ́ọ́ jẹ èso ọ̀dàrà wò fún ọ jẹ o lọ́ọ́ di oúnjẹ òun kó kú àdìpá ni wọ́n di kókó egbè àdìpá lòrìṣà di alákẹ̀lẹ́rù kalẹ̀ lọ́ọ́ di olútọ̀ ọ̀hún dí gàgà gógó kọ́ máa lòdì ọ̀run èmi kí mo fún ọ o ẹni ọ̀pá bọ́lá ti tó ọkùnrin ni òun ló fún ọ ládìí ẹni ọ̀pá bọ́lá ti tó obìnrin ni òun ló fún ọ ládìí ọ̀wọ́ ni ẹyọ ni òun ló fún ọ ládìí báyìí kí wọ́n máa kú lọ́wọ́lọ́wọ́ wọ́n máa kú lẹ́yọ lẹ́yọ gbogbo ẹni ọba pọ̀ bọ́lá ti tó ewé ojú omi wọn è nísinmi o kọ́mọ̀ nísinmi láàárọ̀ kọ́mọ̀ nísinmi lọ́sàn-án kọ́mọ̀ nísinmi lóru tó lòun olúwo tùfẹ́ lòun odùgbọ̀nà tùfẹ́ tó bá kún olúwo rẹ̀ ní ògbé o tìmọ́lá lámọ̀ gámọ̀ tí ẹ̀rẹ́rẹ́ àná tó rè ń tọ̀gà ìtọ́ tó bá balẹ̀ kì í padà sẹ́nu mọ́. yàtọ̀ pé láwọn wèrè yẹn ó yà mí lẹ́nu. ṣùgbọ́n ah! ah! ní ṣùgbọ́n ní ṣùgbọ́n. wà á fi ẹlẹ́dẹ̀ sẹ́ jẹ́ kó lórí dín pẹ̀lú àtọ̀kì lọ àfi ẹlẹ́dẹ̀. gbogbo dada hmm? olórí ilé ìta sọ̀rọ̀ ó dá yàrá wa. ẹ ṣọ́ra onílé oríta ọ̀gbẹ́lákùn sunkún kẹ́rù ọ̀gbẹ́lákùn ọ̀gbọ́n níbi sunbí kẹ́rù ọ̀gbọ́n níbi òní e mi sunmi ní aráyè sùn fún. ó nà láàrin ẹ̀pà àtàrí ẹ̀ fíẹ́ fíẹ́ fíẹ́ èsì wọn gbà níjà ẹbẹ ìròmí ìdíkọ bájà ọjọ́ wa gbéra báyìí ẹnikẹ́ni tó pọ̀rọ̀ sí ẹ nínú tó ní kó ọmọdé kó pàpà kó pàbóyún kí lọ báyìí kó ọ̀dọ̀ rẹ̀ nà ní pàṣẹ òwúrẹ́ kó nà lánàá pa pàtó ọmọdé dàgbà kò nà gbogbo ẹbí ẹ pátápátá kò nà pa gbéra gbéra. Ẹ̀ẹ́dà kejì náà ẹ̀ mọ̀ pé kí la fọ lórí ìjò lórí. Mo wá sí wẹ̀rẹ̀ òní. àmì èṣù níhì láàróyè lárọ̀gàn ọ̀kànga onímú irin òbúngú ọ̀bàǹgà búngú ẹlẹ́sẹ̀ kan àbúngú káàbọ̀ òkú rìn ṣe dáadáa ló dé. èṣù kí ló dé kọ́rọ̀ ojú ẹlẹ́lẹ̀ yìí kìí sojú ẹ̀rọ tí mo fi ránṣẹ́. àkọ́bọ́lẹ̀ ti járe àkọ́bọ́lẹ̀ ti ẹ̀kọ́ ìtọ́jú ọ̀rọ̀ wájà tó dùn ìjà náà lẹ́wọ̀ ojú bàjẹ́ láàrin nígbà nígbà. ọjọ́ gbèrò kọ̀rọ̀ pẹ̀tẹ̀ bọ́dún tó bá rọ̀ a máa rọ̀ tẹ́wẹ́tẹ́wẹ́. ọ̀dẹ́kọ̀dẹ́ ìdẹ́kọ̀dẹ́. kàwé kó. apánákùn máa jàdí. kọ̀rọ̀ tó wà tó gbà tó nu we. ọ̀sán bá ìjẹ́ tọ́wọ́ tó wùrù ẹ̀. a ah! ṣẹ̀dú. àjàjà agada sui. agada kí ni agada. ẹran gánmọ. ẹran dubai kò yàgò. kọ́gọ́dọ̀kọ́ ọ̀làdì ọ̀rìọ́mù alójúkáyé arìmọ́jùnù ọ̀lẹ̀lẹ̀ hílẹ̀hílẹ̀ ìwà lòbùbù tó buwọ́ fọlọ́kùn ìwà lòbùbù tó buwọ́ fọlọ́sà má buwọ́ fọlọ́kùn mọ́ má buwọ́ fọlọ́sà mọ́ èmi lò sí tèmi ni kọ́ ọ máa gbọ́ kọ́rọ̀ bọ́dọ̀dọ̀ bá rọ̀ a máa rọ̀ tewetewe bí tẹ̀tẹ̀ bá rọ̀ yín máa rọ̀ ni kékeré àjàgbó ará òlódè kọ́rọ̀ ọ̀pẹ̀sẹ̀ àìkọjú ìjà sọ́bù olóore kọ́ máa rọ̀ ọ́ ni kọ́rọ̀ ọ́ ni kọ́rọ̀ ọ̀dẹ́lé alára kọ́rọ̀ ọ̀dẹ́lé ajérò. máa lọ gbalere. ibi gbogbo ẹ lọ ẹ lọ ojúmọ́mọ́ akáni kùtùkùtù rè ní èébánilẹ́kùn méjì ilé ẹni lójúmọ́ rere mọ́ ni láàlú láàárọ̀ yìí lárọ́gọ afàdá tọrọ epo ó di gbọmọgbọmọ kí ló dé tá a rẹ́jà lọ́gbùn ọ̀gbùn èsè ilé ẹja o. Ah. ikú wa rí wa kété bá a ti dọ́mọ àjẹpẹ́ ayé ah. àrùn ti bì wá dànù àdọ́mọ àsàké ọ̀run ẹ wo ikú tó wá yẹ kó pa wá ó ti dà òjò ti fò lọ èyí ẹbí ti fòrò òkè ayé pẹpẹ ni ká máa gbé báyìí o kò sí so. ṣe rí inú tèmi ṣẹ̀ṣẹ̀ ń dùn ni ọkàn mi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni nígbà tí mo wà ń kékeré mo ti rẹ́ni tó jíṣẹ́ fún mi rí tó sọ pé màá lò tó ninety something years. Hmm. ṣùgbọ́n nígbà tí àwọn nǹkan yìí wá ń ṣẹlẹ̀ mọ́ ọ̀gá ọmọ ọjọ́ mélòó ni mí olóòmọ máa jẹ ajá níláyé báyìí mo ṣẹ̀ṣẹ̀ gbà pé èṣù gan lè kú ni. Ah, dandan ni kéṣù kù olóògàn á kú ọlọ́rọ̀ àrọ̀rùn ah. aṣẹ́wó á kú aṣẹ́gìtà gan rọ̀rùn nígbà tí gbogbo wọn bá ti kú tán pátápátá ikú tó ń pa wọ́n gan. ẹ wo ẹ jẹ́ kíkú tiẹ̀ kú káwa yìí wà. kábàṣayé lọ ayé dùn ó. Ah, ayé dùn ó jẹ́ jùjà lọ kò dé dáa fẹ́ni tí ò bá ní dáa fún. Hmm. Ah, ẹran owó ọ̀rẹ́ báwo ni. Ah, owó iná ni. Ah, kí ló ń ṣẹlẹ̀ ọmọ tó ló fẹ́ ràn wá mi ò tí ì rí ẹ hmm. eh, mò ń dúró dé ní bá bàtà máa ń lò yẹn ibẹ̀ láwà mò ń dúró dé irú ìbéèrè wo nìyẹn mo ní kó máa gbé bọ̀ yìí gangan ni mo fẹ́. ó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ owó owó àtolórí owó àtẹ́dà pírọ́blẹ́mù mi o. ọ̀rẹ́ má fi mrs kọ́mi nù. mo fọ́ o mo fọ́. o bẹ́ta màmá rẹ̀ tiẹ̀. mo ẹ̀dá tọ́jú ẹgbẹ́ ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní lọ́rùn. ṣé èyí ti dọ̀rùn rí èmi ah, eh, ò tiẹ̀ fẹ́ lọ o èmi oh. ò mọ náà bẹ́ẹ̀ o. Eh. Eh. ọláàlú òfin rí oko iṣẹ́ tí mo rán ẹ parí rẹ̀ ibi tó ọjà déhùn àfi kọ́ ọ lọ parí rẹ̀ kò sẹ́ni tí ó tó jẹ ìwọ lọ́ọ́ jẹ àgbógbó àwọn tí wọ́n pa bọ́ láti tó sẹ́ẹ̀ gbogbo wọn ni kọ́ lọ pa ṣe wọ́n bọ́sẹ̀ ṣe sorun ṣe wọ́n bọ́sẹ̀ ṣe sojú ṣe wọ́n bàtà ṣe sojú ṣe wọ́n rìbòrìbò gbára lẹ̀ ọmọ lọ arògbó ìwẹ̀yìn èmi lọ́wọ́ rẹ̀ gbogbo tí bá ti sọ ọ́ sẹ́ni ọ̀yá máa lọ. èṣùgbélé èṣùgbélé o. èṣùgbélé. ọjà yé ni. kì í ṣe pé ìfẹsẹ̀ rẹ jẹ́ àmọ́ àwọn tó rán mi sí yìí wọ́n mọ ọkọ mi kódà wọ́n mọ ọkì mi ẹ̀yin ọmọ ọkọ kú ikú ọ̀pá ẹ̀yin ọmọ ọkọ àrùn kárùn ó gbòde. áwù wọ́n mọ ọkọ mi wọ́n mọ ókì mi wọ́n tún fún mi lóúnjẹ mi. ilé lọ o. ọlá ìlú lóòótọ́ ikú èjẹ yẹn ni kò pa ni àrùn èjẹ yẹn ni kò ṣe ni ṣùgbọ́n wọ́n mọ ọkọ rẹ o wọ́n mọ ókì rẹ o kò tó sẹ́tẹ́lẹ́dùmarè ọba rán ọ ẹlẹ́dùmarè lọ́rùn pé kọ́ ọ máa fi bi sanfó níbi kọ́ ọ máa fi kà sanfó níkà gbogbo ẹni tó bá ṣe láburú kíwò èṣù ọ̀dàrà ọmọ sanfó bọ́ ọba wá rí bí ìyá tí ń jọmọ olóore kọ́ ọmọ ìgbé ọmọ olóore jà ọ padà sọ́ọ̀nì hmm. lákọ̀ọ́kọ́ ọjọ́ hmm. nígbàgbà hmm. yàrá nílé èṣù ọ̀dàrà yàrá àgbàwé hmm. èso ọ̀dàrà mọ́ wọ́n fi lé rẹ̀ hmm. sáàrí o hmm. àárẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀gbàwé èso ọ̀dàrà mọ́ wọ́n fi lé rẹ̀ sáàrí ìta gbangba ọ̀gbàwé èso ọ̀dàrà mọ́ wọ́n fi lé rẹ̀ sóríta oríta ọ̀gbàwé èso ọ̀dàrà mọ́ wọ́n fi lé rẹ̀ sáàrí jà àríjọ ọ̀gbàwé èso ọ̀dàrà mọ́ wọ́n wá ní ìpínlẹ̀ ọ̀gbàwé èso ọ̀dàrà mọ́ Ah. Yes, sir. How are you? I'm fine, sir. Emma má bínú pé ó pẹ́ kí n tó chairman ṣe yanjú ẹ̀ ni mo ṣe ń gbé bọ̀. Ṣé kìíní yẹn Yes, sir. Confirm it, sir. Thank you very much. What eh? Confirm it, sir. Ọ̀rẹ́. Ọ̀rẹ́. Wẹnu lẹ̀kọ́ wẹnu ọkọ́. Èmi náà rí i. Ọ̀rẹ́ yìí. <laughs> Eh, eh, bọ̀bọ̀, ẹ ṣó bínú pé mo fẹ́ yọ ẹlẹ́nu díẹ̀. Mm, Ọmọbìnrin tó jókòó yìí, bó ló sì jẹ́ sí ọ? ọ̀rẹ́ mi lásán ni. Ah, irọ́ ni o ọ̀rẹ́ lásán. bẹ́ẹ̀ ni sá. kò sí conjunction. Hmm, rárá sá. no togetherness. no marketed by. àtọ. ẹ̀ẹ́dẹ̀ kọ̀m sí ẹ̀ kọ̀m sá. rárá sá. olórí olórí sista ẹ jọ kó báyìí. Ah, ah. olórí it's for you o kò lè wá tán síbẹ̀ sàn. ọkọ tí ní kí n gbé ilé ìfún mi sàn. fúta ni ah ah káì káì mọ́mọ́ síbẹ̀ olórí ẹ má bínú járe. dé olú bàbá ṣé kí wọ́n mọ̀ pé wọ́n àyìn ẹ̀wọ̀n bọ̀ ní choice olórí. ẹ dà olórí ti mú nǹkan kan ẹ̀yin náà ti gba nǹkan kan ẹ jẹ́ kí èmi náà ju eléyìí jẹ. ẹ dà olórí ẹ fìlẹ ilẹ̀ fún ẹ jẹ́ rọra máa jó jẹ mm. ẹ ẹ gbọ́ rọra máa jó jẹ díẹ̀ díẹ̀ kó má jẹ́ pé tó bá rọ̀ sí ẹ jù tó bá dọ̀là ó má lọ bẹ́rọ̀ o. mi ò lè bẹ́rọ̀. ọmọ <laughs> mi jù <laughs> ẹ wo ẹ dà ṣé ẹ lè bàmí tì mí kí n sáré dókè kí n tó padà wá. ayé wa hmm? ayé ti yọ ayé ti yọ ẹyẹ ọpẹ́ ẹyẹ ọpẹ́ everybody. ẹ dáa. ẹ olórí. kí n dókè kí n padà. ẹ mú tiẹ̀ bísí báyìí so <laughs> anything can happen. <laughs> olórí ẹ lọ jọ jẹ. tó bá ti yégun ó ti yọrọ. are you sure? ọmọ ẹ ti jù sí mi èmi náà dẹ̀ ti hàn ọ̀yà ẹ gbéra. ẹ bọ́ ni màá sùn má jẹ́ kókó mi kéde sí elése ọmọ ìyá pààyàn ẹ ọ̀rẹ́. ó ti yá hmm? gọ̀ǹgọ̀. díẹ̀ díẹ̀ o. gọ̀ǹgọ̀ don't worry. ara ah. ṣe ló dà pé kí n mi eléyìí tí gòtì kọ. <laughs> yeah yeah. Mm. <laughs> májèlé tó máa pa ìwọ òun ti mú ọtí yẹn. Ah! Ah! ṣùwárí wọ owó tó máa pa ẹ olówó àlọ́wọ́ ẹ. èmi gángan lè ṣù. ẹlẹ́fẹ̀ẹ́ réṣù ẹ fẹ́ràn obìnrin ẹ fẹ́ lówó ẹ sì fẹ́ mọtí àmupara ẹ sọ fún mi báwo lẹ̀yin tó nífẹ̀ẹ́ obìnrin ò ṣe nílùú mágùn báwo lẹ̀yin tó fẹ́ràn owó ò ṣe ní sáré títítí débi tá a ti gba èṣù lálejò. Oh! ẹ ti wá rìn títí ọ̀nà ti pin báyìí o ẹ ti rìn ẹ ti rìn dé kòríta ẹ̀tẹ́ ẹ wá fẹ́ gbọ́nà ẹ̀bùrú ẹ fẹ́ sá fún jìyà ẹ̀ṣẹ̀ yín <laughs> ẹ mọ̀ pé kò síbi tẹ́ sáde tí ò sọ ọlọ́run níbẹ̀ kò sáṣegbé o àṣepamọ́ ló wà ẹni tó bá ṣe iṣẹ́ burúkú kò máa ṣe lọ. ẹ pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì àkọ́lé ọ̀rọ̀ lásán ni ìwọ òṣìkà ènìyàn dákun bó o bá pàdé lédùn àìbí ẹsẹ̀ bí gbàgbà ńkọ́ ṣó fẹ́ sá lọ́mọ́ lọ́n lọ́wọ́ ni kò wá tán bí pẹ̀lú gbogbo gàlégàlé rẹ̀ ilẹ̀ ti kún bá olóró rẹ̀ báyìí o ẹlẹgbàrà ṣetán ẹlẹgbàrà ń relé èmi èṣù ọ̀dàrà ti ṣetán báyìí o mo rò ibùdó mi onílé oríta ṣetán. èṣù láàlú ògiri oko ẹ tó ń gbẹnu ibi ṣe bí ẹ̀rìn tó ń gbẹ́nu ìbàjẹ́ ṣèbàjẹ́. má sọ bẹ́ẹ̀ ni mi di bẹ́ẹ̀ kọ́ má sọ bẹ́ẹ̀ kọ́ mi di bẹ́ẹ̀ ni òjòwú ọkùnrin. láròyè ògiri oko mo ti mú ríkì èṣù. olóòmì ọkọ mi káàbọ̀ ọ káàbọ̀ okú rè o okú àjàṣẹ́gun okú àjàṣẹ́tẹ̀ okú àṣeyè mo dúpẹ́ o láàlú. èṣù gbé mo jáyé Èṣùgbẹ́nlé. mo jẹ́ ọ. Hmm. mo ti jábọ̀ iṣẹ́ tó ràn mí. ọ̀kàrẹ̀. ṣé mo lè máa padà lọ sí ibùdó mi. Ah, o lè máa lọ bájá bá gbé egun ajá ọ̀yẹ́jú bá àṣà bá gbé ko owó èyí ọ̀rọ̀ náà gbalẹ̀ ọmọ tí katakata bá gbé lójú agbo dídá padà sílé ni ọ padà sígbàlẹ̀ rẹ wọn máa fún ọ jíjẹ wọn máa fún ọ múmu láéláé ni wọn máa pè ọ ìran mi wọn máa pè ọ á sì máa bọ́nù ìlú yìí máa ṣègbè lẹ́yìn wa o àtọmọ di, odi àtọmọ ẹ̀yìn odi má jẹ́ wọn ó kú o má jẹ́ wọn ó rùn o gbogbo ẹni ọba ti robi sọmọ inú ìlú yìí ìwé èṣù ọ̀dàrà máa gbìjà wọn máa dábì padà sórí oníbi bẹ́ẹ̀ nìkan ṣàṣà sísìn ọ́n máa dá padà sọ́dọ̀ àṣebi o ò ṣe mo dúpẹ́ o ò ṣe ń o mo dúpẹ́ o mo dúpẹ́ láàróyè lárọ̀gọ́ ọ̀kanga onímú erin òbúngú ọ̀bàǹgàbúngú ẹlẹ́sẹ̀ ká àbúngú máa fi ibi sọ́fọ́ níbi máa fi re sọ́fọ́ níre gbogbo ọmọ àkà ẹ pa wọ́n rẹ́ ẹ pa wọ́n run gbogbo ẹni tí bá ń ṣoore mọ́ ti lẹ́yìn ni òbẹ́yàn bá lòun ó fi igi gọ́mọ olóore lójú èṣù ọ̀dàrà mọ́ gbé wá ń jà ńlẹ̀ yìí o. onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. onílé yago, yàgò onílé oríta. láàdú àfàdà tọrọ epo èṣù máa ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe èṣù láàlú ògiri òkò ọkùnrin oríta àjò langalanga langalanga láàlú ọ̀rọ̀ èṣù tótótó akọni o àjíjàkalẹ̀ ta kété àfipìdíre àsọ̀rẹ̀ onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta èṣù onílé oríta èṣù onílé oríta yàgò onílé oríta. don't come near my dwell place. Buy not around my living place. Yeah. I don't want you ever in my life. I don't wanna see you near my wife. Never, never near my home or my family.